eléyìí òun náà ni àwọn máa kan sínú agbami hadith ńlá yìí èyí tó tún tú pẹpẹ ọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún la ilaha illallah ọlá tí ń bẹ fún tawhid agbára tí ń bẹ fún tawhid iyì àti ẹ̀yẹ tí ń bẹ fún tawhid hadith abá lọ sínú ẹ̀lé mi òun náà ni hadith tí máa wa ibn hibban àti máa wa alhakim tí wọ́n gbà wá tí hadith náà sílẹ̀ sẹ́ńlẹ̀ sàbí àgbàtọ́ gba hadith náà wá àwọn náà ni Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu عن رسول الله عن أبي سعيد الخدري رضي الله عنه نعم عن رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري أنبى حديث على صدوج سيوة سنة محمد صلى الله عليه وسلم سيوة بأبي أتشوفون عليك بأكبر من أفاق كانوا هنا هنا حديث لوكيكي tí ń júwe ọlá mìíràn tó yẹ sí pé ọlá tó káyà ní ti mẹ́fún láàrin láàrin lọ́mọ òun náà ni wọ́n fẹ́ máa sàlàyé fún wa yìí pé kọ́ọ̀lì ànábì ń sàlàyé fún wa pé Mùsá sọ̀rọ̀ nínú pé hadith yìí a kàn túmọ̀ lẹ́rìí fún wa lásán náà ni olùdùbá máa wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ti bẹ ní abẹ́ hadith náà ó ní Mùsá sọ̀rọ̀ ẹni pé ànábì ń sọ̀rọ̀ ànábì láàrin yìí ànábì wo ní sọ̀rọ̀ ànábì kan ànábì wa Muhammad sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ ànábì tiwájú ẹ̀ tí í ṣe kí lórúkọ ẹ̀jẹ́ Mùsá àìsàrà ìyẹn ni kí ànẹ́bì ń sọ̀rọ̀ ànẹ́bì ara ọlá tí ń bẹ fáwọn mùsùlùmí rùn ànẹ́bì tí wa yọ́ máa pàtà àwọn ànẹ́bì tó síwájú ṣùgbọ́n àwọn ànẹ́bì tí wọ́n díẹ̀ lérè fi làwọn kọ̀ọ̀kan sàlàyé nípa ànẹ́bì wa Muhammad sọ̀rọ̀ kọ́lá Musa Musa sọ̀rọ̀ Musa ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ní yá rọ́b mukulu wa àlẹ́ mi ṣe kọ́mi ní nǹkan kan àdìkúrú tí máa fi máa ṣe àzíkìrì tí máa fi máa ṣe zíkìrì fún tí máa dé máa fi pè ọ́ èèyàn lọ́wọ́ ọ̀bẹ̀ wọ́n ọba kọ́ mi oníkọ́ lọ́wọ́ ọba kó fi mọ̀ ọ́n kí ni nǹkan náà tó wọ́n fi máa ṣe zíkìrì àti tó wọ́n fi máa ṣe ìbẹ̀ lọ́wọ́ ọba. lọ́wọ́ ọba dá lóhùn pé rẹ Musa mo gbọ́ pé rẹ ntọ́ hmm. máa fi rántí mi tó fi máa ti pè mí ọba àdúrà ọba àzíkìrì tí máa fún ọ náà ni pé kó lè. la ilaha illallah. ọlọ́wọ́ bá sọ fún pé máa sọ pé la ilaha illallah. La ilaha illa. Wọ́n náà wí bẹ́ẹ̀ tó ń gbọ́ mi. La ilaha illa. Wọ́n náà wí bẹ́ẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi. La ilaha illa. La ilaha illa. La ilaha illa. Náà, ọlọ́run bá sọ pé mo sọ mọ̀ pé la ilaha illa. Ẹ wá gbọ́ kọ́mẹ̀tì tí Musa fi kọ́ àlà. Kọ́ Musa sọ pé Olúwa mi, olù ìbádìkà. Gbogbo àwọn ẹrú sí rẹ̀ ni wọ́n ń sọ gbólóhùn la ilaha illa Allah yìí. ẹ̀rí a sọ à ń bọ̀ wá àwọn ọ̀rọ̀ kí sí gbogbo àwọn tá lára rẹ̀ a tù kalẹ̀ bàbá yà padà ṣùgbọ́n gbọ́ ìtumọ̀ gbogbo àwọn ẹrúsìn ní àmà sọ pé pé àwọn ẹrúsìn èṣù àwọn máa ṣe láìra. àwọn ẹrúsìn èṣù ni wọ́n máa wá ìsìn ní kankan káàkiri. Ọlọ́run sọ fún Musa pé Ó dàbẹ̀ sí gbogbo tí mo ń béèrè lọ́dọ̀ rẹ ni kó fún mi ní special dikir special prayer tí màá máa lò tí màá fi máa pè ọ́ ọlọ́run á sọ pé ìwé musa lọ́wọ́ àmọ́sánáwá ti sábà tó wájá sí pé òkè méjèèjì sánmà méjèèjì wà á mọ ọ̀húnnà àti gbogbo tí ń bẹ nínú ẹ̀ tí ń gbíbẹ̀ yàtọ̀ sí ìrọ̀rùn ọba wà á rọ̀ ọ̀húnnà sábà àti ilẹ̀ méjèèjì tí gbogbo ilẹ̀ méjèèjì àti sámà méjèèjì àti tí ń bẹ́nu méjèèjì yìí tàbá kó sínú àbíndé kan nínú òṣùwọ̀n kan wà láàrin ìlàlọ́wọ́ sínú òṣùwọ̀n kan kí ni yóò ṣẹlẹ̀ tàbá tí wọn nǹkan àrí pín kan ojú kan lọ́nà ìwé yóò gbé kan mi máa láti iná láìláha ìlọ́lọ́ ọlọ́run bá ń sọ fún mọ́sá wípé láìláha ìlọ́lọ́ yóò gbé gbogbo ohun tí ń bẹ ń sánmà méjèèjì yóò gbé mi gbogbo tó ń bẹ nílẹ̀ méjèèjì yóò gbé ni wá ti sánmà àtìlẹ̀ nìkan àti gbogbo tí ń bẹ nínú méjèèjì yìí la ilaha illallah yóò gbé gbogbo ẹni ìlúbọ̀ ní alápọ̀lẹ́ àdéjì ilẹ̀ gbọ́tùmọ̀ ìlérè fẹ́ ènìyàn ṣùgbọ́n ní àwọn ibùdó kọ̀ọ̀kan tá a dùn lórí ẹ̀ yóò tó bí ibùdó mẹ́fà àbí tá a kọjá lára rẹ̀ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ kọjá lórí ibùdó àkọ́kọ́ ó ní wípé man hadha nabi ta ni ànábì tí ànábì wa ń pàtàn rẹ̀ yìí kí lórúkọ rẹ̀ ń Musa aleyhisalatu wasalam ìdáhùn ní pé náà ni Musa Musa yìí kalimullah ẹ̀ńtọ́nà ọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ tó náà máa ń bọ́nà ọ̀bà sọ̀rọ̀ yìí kò wá sí èméjì pé ànábì Musa gbogbo ara rẹ̀ lọ́mọ ọ̀pọ̀ púlà ju ká tó máa tún wá máa polówó ẹ̀ lọ wọ́n hàn ju ká máa tàfihàn rẹ̀ lọ wọn náà sì mọ̀ pé Ọlọ́run bá ṣẹ̀tọ́ ọmọ Ísírẹ́lì Ọlọ́run ṣẹ̀tọ́ lára ọlá tó fún wọn náà ni ànábì Musa alayhi salatu wa salam ó júwe ọlá tọ́lọ̀ nǹkan ọmọ ìsírẹ́lì fún ọmọ ìsírẹ́lì kálíbà àmẹ́ńtẹ́ ń pè ní ànábì wa Musa alayhi salatu wa salam Musa rán wọn létí àwọn ọlá tọ́lọ̀ nǹkan wọn ẹni tó tún náà jẹ́ kan nínú ọlá náà òní wà ìdí kọ́ọ̀lá Musa lè kọ́ omi tó lábìlì máa ń yà. Kọ́ọ̀lá Musa lè kọ́ omi yìí yà kọ́ omi kúrú ní àmàtàlọ́hì alaykum. اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين نعم يا نبي موسى عليه السلام أتنبأ إتماعي Wàìsíkọ́lá Musa àríkọ̀wò méjì. Nígbà Musa ń sọ fáwọn èèyàn. I remember when Musa, Moses said to his people. Àwọn àwọn ní rẹ̀, àwọn ní ọmọ All my people. Olẹ́yìn ẹjọ́ mi. Remember the favor of Father. Ẹ máa rántí, ẹ máa rántí, ẹ má gbàgbé ìdẹ̀ra dàbò yín tó kó bò yín tó fi bò yín dàrú. Ẹ má gbàgbé ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe fún ẹ máa rántí. When she made the prophet Samuel. Nígbà tó ṣe pé ó pé ó gbé àwọn ànábì Made you kings and gave you what he had not àwọn ọba aládé ńláńláńláńlá ọfà jáde láàrin ọmọ Ísírẹ́lì ẹni pé ìran mi ń bẹ kó tó ṣẹ̀ṣẹ̀ ọmọ Ísírẹ́lì. what he had not given to any other among the other people. àtàkùn máa lamu yóò ṣe àádá mi lára àlà mi ó tún fún yín ní nìkan yàtọ̀ sí ìjọba àti ìjà ìyẹn ó tún fún yín láwọn nǹkan tó jẹ́ sí pé kọ̀ọ̀kan mọ̀ lórílẹ̀ ayé tí wọ́n fáwọn ilé nìyẹn ní kí àti màálẹ́bí musa tán ìgbà muhammad sálàyé bá ní sallallahu alaihi wa sallam àlẹ́bí musa tí ń bọ́lá wọn bá sọ̀rọ̀ pé kó fún un ní zikiri àtàdúrà tí wọ́n mọ̀ sí tọ́lọ̀ ń sọ fún pé àzikiri àtàdúrà tí mo fún ọ náà ni la ilaha illallah naam kókó ẹlẹ́ẹ̀kejì fẹ́ wò lára hadith yóò náà ni kí ni àsìkò àlẹ́bí wa yìí tí ìjà àlẹ́bí wa mú Bó ni láàrin láàrin láwọn ti jẹ́ fún àrẹ̀ Mọ́sá, bó ni Mọ́sá náà ti jẹ́ sí láàrin láàrin. Àdéhìsì ta kà yìí tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa nínú ẹ̀kọ́ wa tì tó jẹ́ sí pé yóò sì gba bí ẹ̀kọ́ mẹ́ta lè mẹ́rin lọ́wọ́ wa. Ó ń tú fún wa rí pé kò sí èmi ti pé ànábì Mọ́sá ayé sọ́dá tó wà sáà òní láàrin láàrin lọ́wọ́ ni. Ní gbogbo ànábì onílá ìláhà ìlàmà ọdá wà lójú pé orúkọ rẹ̀ máa jẹ́ mùsùlùmí ìyẹn fi yá wípé nígbà tá a ti mọ̀ sí ànábì Mùsá onílá ìláhà ìlàmà ọ̀nà tí a bá ní kílẹ̀ sí ànábì Mùsá ìsìlámù fà Mùsá mùsùlùmí ni Mùsá táwọn ní mùsùlùmí ni mo tún tẹnu máa lẹ́ẹ̀kejì Mùsá ni ẹ̀tún bá ń wí lẹ́ẹ̀kẹta Mùsá tẹ̀wọ̀n yẹn mùsùlùmí ni torí pé ọlọ́run ọba jẹ́rìí sí owó sọ́dọ̀tù yóò nù sáyà 84 kìí sọ̀rọ̀ lásán ẹ wá ní kílẹ̀ ìsàn lẹ́bi Musa mùsùlùmí tẹ́lẹ̀ sọ́ba ló ń Musa lẹ́yìn ní ìsìn tí ó ṣe ìsìláàmù ẹ sọ pé ọkàn tán rẹ̀ ni sọ́dọ̀tù yóò nù sáyà 84 ọlọ́run ọba sọ pé wọ́kọ́ ọ̀rọ̀ mọ́. ọ̀la إن كنتم Can you wear? Kó yí ara yí pé Mùsùlùmí láàrin. And Musa, Moses said, O oh, my people, mm. if you have believed in Allah, then put your trust in him hmm. if you are Muslims. If those, Muslim. those who submit to Allah. Láàrin ó ní tẹ́ bá jẹ́ Mùsùlùmí, nígbà tí ìyàbá ń sọ fún ìyàbútọ́ bá jẹ́ Mùsùlùmí, ẹ ti ń sọ fún ìyàbútọ́ bá jẹ́ Mùsùlùmí ní àkíní tẹ́lẹ̀ ọ̀rẹ́ dì. Àlẹ́ Mùsà, sọ́dọ̀ tí Yunus, àyà 84, ó ní Mùsà sọ pé ẹ̀yin ìjọ mi tẹ́ ẹ bá gbọ́lọ́n gbọ́ lóòótọ́ ẹ agbára tí o tẹ́ ẹ bá fara tì tẹ́ bá yẹpẹ́ bá fara tì tẹ́ bá mọ̀ pé gbọ́lọ́n gbọ́ lóòótọ́ ẹ tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí lóòótọ́ ẹ fara tọ̀ lọ́wọ́ ọba ẹni pé tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí ẹni fara tọ̀ lọ́wọ́ ọba ẹni pé àwọn ìjọ àyẹ̀lú mọ́sá àyẹ̀lú mọ́sá àyẹ̀lú sọ́lá mùsùlùmí نعم سورة وفاة يونس بكنا سورة وعنان آية 87 الله بارك فيه وأوحينا أرجم بنبني عودي بيت عن أبي موسى أولي كبلة إذن كيوم وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين أي أوكي وأوحينا إلى موسى وأخيه أنا تأتي موسى تأتي هارون And He revealed to Musa, Moses and his brothers saying, Provide dwellings for your people in Egypt and make your dwellings as places for your worship. Mm, and perform as-salah, perform mm. as-salah. And give glad tidings to the believers. Mẹ́ máa ní ẹ máa kírun gbogbo àwọn ẹgbẹ́ mm. lọ́nà Isa ẹ máa kírun lókọ̀ Ànábì Dawudu ẹ máa kírun lóko rẹ̀. Ànábì Ibrahim ẹ máa kírun lóko rẹ̀. Ànábì wa Muhammad ẹ máa kírun lóko rẹ̀. Gbogbo ẹni tí ọba ti jẹ́ ẹ máa kírun kọ̀tẹ̀ lánàá bí kàkà lẹ́yìn. Ah, qala Ibn Abbas. Ibn Abbas ọ fẹ́ túmọ̀ ayà yìí. Ó ní káánátì lè káàbátù qiblata Musa. Hmm. Ó ní káàbà ní qibla Moses. Hmm. Káàbà ní qibla hmm. Moses. Eh, èyí bí káàbà ti ń bẹ̀rẹ̀ ayé Ànábì Musa. Mm-hmm. ànábì ibrahim lọ́kọ́ kọ́kọ́ kàábà mm-hmm. ànábì musa dé lẹ́yìn ànábì wa ibrahim àríṣẹ́lá naam ànábì musa wọ́n ní kíbla rẹ̀ náà ní kíni náà ní kàábà ìbéèrè kan lè jẹjọ ń bẹ̀rẹ̀ pé nígbàtà bá sọ pé musa wà ah, ní la ilaha illallah musa rìn kẹ́kọ́ dájí sẹ́ńgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣe ọlọ́mọ ìyá tó sọpọ̀ sí kí ló kọ́ rẹ̀ ń jẹ́ harun mm-hmm. kí ló kọ́ rẹ̀ ń jẹ́ harun إذا كان موسى من أهل لا إله إلا الله فكيف بأخيه هارون في هارون ناس لا إله إلا الله لنا أبابي أن سأتي هارون موا دو أعوان جورن كسون لا إله إلا الله نجعل موسى kò sí èméjì ò ẹ̀yin olùgbọ́ wa wípé gbogbo àwọn tá a mẹ́ńṣẹ̀ yẹn onílá ilaha illallah Musa àti Haruna onílá ilaha illallah ìjọ ànábì Musa oníkíni wọn láàrín láàrín lọ́wọ́ tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀yìn ẹ jẹ́ ká lọ sọ́tò ní mọ̀mínún àyà 45 àti 46 ọlọ́run ọba jẹ́rìí pé Harun àti Musa wọ́n jọ rìn papọ̀ ni wọ́n lè jọ ti ṣe láìlà ìlọrin tó máa ṣe na Musa wà ọ̀fẹ́lá Musa wà ní mọ̀bí فاستكبروا وكانوا قوما عالين Suratul Mu'minun àyà 45 ọlọ́run lẹ́yìn wá àgbà náà. Then we sent Musa Moses. Àrán Moses. And his brother Harun, with our ayah, proof, evidences, verses, lessons, signs, revelations. Àwọn àmì wa, àwọn àmúdánilójú wa, àwọn. And manifest authority. Àti agbára tó lábẹ̀rin tí a fún Moses àti Musa àti Harun àfún àníṣẹ́ ìyá tó. Of Faraon, Pharaoh and his people. But they behaved insolently. Wọ́n sì sì And they were people self-exalting by disobeying their laws. And he brought in themselves over and above the messenger of Salah. Àyà yìí ó ń júwe pé Harun oníláyà làtúrí tí wọ́n tẹ̀lé Musa. Àyà mìíràn tó wọ́n lakọ̀dẹ̀ àdáyìnà Musa kìtà rẹ̀ wàjà ànà máa rú àkàrà Harun. Wọ́n lakọ̀dẹ̀ àtẹ̀yìnà Musa kìtà أخاه هارون وزيرا هذا سورة الفرقان سورة الفرقان حتى تفاية لأنه باتن جليلين في موسيس and his age. He gave Musa Moses the scripture, the mm. Torah, and placed his brother Harun with him as a helper. Now, helper. Now, bákan náà, bàbá ń sọ pé ìjọ tó jẹ́ ìjọ ànábì Musa àríṣọ́lá la ilaha illallah ni wọ́n bẹ́ẹ̀ ni Suratul A'raf àyà 126 ọlọ́run ọba jẹ́rìí sí gbogbo ìjọ ànábì Musa pátápátá mùsùlùmí ni wọ́n. تاني موقع سورة الأعراف هي وما تنقم وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرض علينا صبرا وتوفنا مسلمين آية من سورة الأعراف Aya 126 ni ọlọ́wọ́ bá wà máa tán kí nínà ilẹ̀ àmìnà bí aya àtọ̀rọ̀bí ní ọlọ́mà àtìnà. And you take vengeance from God only because mm. we believe in the highest proof, evidences, license, signs of our Lord. Eh, àwọn tó ń sọ̀rọ̀ ń bíbà yìí náà làwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Fáráò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Hmm. Nígbà tí wọ́n rí àmì ọlọ́wọ́ ọba, wọ́n ti gbà. Sọ́lá náà wá lérí pé wọ́n fi ìyà ewé yá òun fi jẹun òun fi ojú wọn rí màá bò òun ò wọn jìgìjìgì pẹ̀lú yà àwọn ẹni ìwà sọ wípé ọmọ táwọn pé mọ̀ mínà ìlà àmì àmì I because we believe in the higher proves evidences of our Lord àwọn ọmọ kan lẹ́yìn inú ọmọ lẹ́yìn fáráù tí wọ́n ya tí wọ́n tẹ̀lé àwọn náà làwọn òpìdá tí wọ́n tẹ̀lé ànábì Mùsá lẹ́yìn lọ ìjọ náà nìjọ rẹ̀ pọ̀ àwọn ìjọ rẹ̀ tí wọ́n pọ̀ yìí tí wọ́n jẹ́ rẹ̀ yìí kí ni wọ́n sọ ń jẹ́ náà Rabbana afrika àríyàn sọ́bùrọ̀. àwọn mọ́ fọ́hátọ́n sọ́fẹ́kẹ̀ẹ́ pàtàwọ́fàdá mùsùlùmí and kọ́sọ̀ to die as muslim. ìtàfẹ́mílẹ̀ tí wọ́n gbà fún Musa nígbà tí wọ́n ń gbàdúrà àìsàtò sáwọn wọ̀tàwà fàyà mùsùlùmí ìwọ̀ ọlọ́run má jẹ́ kú sórí ẹ̀sìn kankan ayàfẹ̀sìn wó mùsùlùmí káyọ̀ òyìnbó ẹ̀ wọ̀tàwà fàyà mùsùlùmí. and cause her to die as Muslim. sọ́dọ̀ tó làárọ̀ àyà one thirty six nine ẹ̀yin olùgbọ́ mi alákọ̀ọ́lẹ̀ àwọn nínú hadith ńlá yìí tí ń sàlàyé nípa ànábì abiyì títí tí ó fi ẹ̀rẹ̀ fún abẹ́ àní ànẹ́bì Musa aléṣọ́láàtì wọ̀sẹ̀ráàmù nígbé nínú àwọn tó ṣe la ilaha illallah tó sì mọ́lá la ilaha illallah nígbà tí ó fẹ́ sún gbàgbéra ń pa ọlá la ilaha illallah ọlọ́run ọba òsì lọ́tà tó ànábì Mùsá wọ́n sọ pé ọ̀tà ní ilé ọkà àkiri tó fi dìdàkudà tó fi ẹ̀fi sin lọ́wọ́ bá mọ́yì tí ó sì pé nǹkan mélòó ń sìn yìí ó lọ́tà ò ní pọ́blẹ́mù táwọn ànábì wọn wọ̀nyí hmm. tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò so nǹkan wọn ò pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba hmm. wọn ò sì pé ara wọn páwọn ni kún fáyà kún hmm. àbí ọgbọ́n rí pé ànábì Mùsá pé èmi ni kún fáyà kún ẹ̀yọ́ ọmọ lẹ́yìn ẹ má bọ̀ èmi ni kún fáyà kún àwọn àwọn àfọ́ òsì tí wọ́n kún gbòòrò láì tí wọ́n pe àwọn kún fáyà kún kódà àlẹ́bí Musa mọ̀ pé abẹ́ ẹni tó ní kún fáyà kún lòun wà ta ní kún fáyà kún abẹ́ àṣẹ ìlọ́wọ́ lòun wà èyí òbúrò mi alákùnlé bẹ́ẹ̀ ni ọlọ́mọ yìí pé èyí tá a fi rìnlẹ̀ láàrin yìí ni tí àlẹ́bí Musa àti àlẹ́bí Harun àtàwọn ìjọ wọn gbogbo wọn ni wọ́n jẹ́ oní la ilaha wá lérò wípé àwọn nìkan ni lóní la ilaha ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mo fi rìnlẹ̀ fún ayé pé gbogbo àwọn àlẹ́bí Ọlọ́run látòkè délẹ̀ gbogbo wọn lóní la kí ni mo wí gbogbo àwọn àìlẹ́jọ́ lọ́hùn lẹ́yìn yẹ nìkan kan sílẹ̀ ẹ̀dọ́ bá fẹ́ mẹ́kù rẹ́rẹ́ àlàyé nípa rẹ̀ kọ́ padà sí ibi prógámù tá a ti ṣe kọjá ní rédíò ọ̀sùn wọn pè ní al-islam dinu salam islam religion of peace gbogbo àwọn àlàyé yẹn àlẹ́bí kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan la mẹ́ńṣà pẹ̀lú evidence wípé ó ń láyé láyé láwọn ni wọn onítàwọ̀hídì ni wọn mùsùlùmí ni wọn báyìí náà ní ìtìpá bá lọ sí eh, rédíò èkìtì ọba wọn ń rí pé rẹ̀ ń bẹ̀rẹ̀ padà báyìí ẹ máa fẹ́ mọ́nítọ̀ lórí lọ́gbọ̀ náà tó ti bá ti wá wì náà táàsì rẹ̀ àrífà yín sí lẹ́tọ̀ tó ti rí kọjá alẹ́tọ̀ àbí kìbàdára púpọ̀ ibi ká mẹ́ńṣà ànẹ́bì mìíràn torí gbàdé fi jẹ́mọ̀ sọ pé ah, ànẹ́bì Mùsá rẹ̀ kúkú ń sọ̀rọ̀ àti Hárúnà àwọn ànẹ́bì ikú wà lẹ́ rí ẹ̀dá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ànẹ́bì kan tó pàtàkì tó tóbi tí ó ń gẹ́ra àkọ́kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ máa kí lórúkọ rẹ̀ jẹ́ níwọ̀ òfin ilẹ̀ fọ́ pé àníyà nẹ́lùwà ní àrí sọ́lá tó wà sàlám oníláyé láìlọ́lọ́ kódà kọ̀dá sí ó tún pàṣẹ fáwọn ọmọ àrọmọdọ́mọ rẹ̀ pé inú ẹ máa wí lọ́wọ́ ó ní ẹ máa ṣe lọ́wọ́ ó ń lókun tí kìí já ó náà ní nǹkan tẹ́lẹ̀ jókòó tẹ́lẹ̀ jókòó ti tẹ́lẹ̀ rí ìyànà ọlọ́wọ́ bá ó fi yọ wáyé àrẹ́bìnú àrí sọ́lá wà sàlám kọ̀fẹ́ ẹ̀bọ kò jẹ́ rẹ̀kọ́mẹ́ǹdì ẹbọ fáwọn wa rẹ̀ ní la ilaha illallah ẹ jẹ́ ká lọ síbi hadith náà torí pé hadith ọ̀hún ọ̀hún kà sọ pé o fẹ́ jọ hadith à ń kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí orúkọ àníyànjú ọlọ́run tó wà ń bẹ̀ nìkan lọ́yàtọ̀ hmm. hadith yẹn yóò di tí a lọ máa ṣàlàyé wa ti mo wa gbogbo wọn ni wọ́n ti la ilaha illallah ẹnikẹ́ni tí bá ń sàfihàn ara rẹ̀ sí ànábì kankan náà àwọn ànábì ọlọ́wọ́n wọn yìí ẹnikẹ́ni tí bá ń sọ fún fẹ́ràn ànábì wa Ibrahim ọgbọ́dọ̀ máa ti la ilaha illallah ọgbọ́dọ̀ di oní la ilaha ẹni pé ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹnikẹ́ni tó bá lóun fẹ́ràn ànábì wa Dawud David ọgbọ́dọ̀ máa ti la ilaha ẹnikẹ́ni tó bá lóun fẹ́ràn anẹ́bẹ̀wà Suleiman lọ́mọ̀ kò ní láàrin láàrin lọ́wọ́ tó bá fẹ́ràn lóòótọ́ ìwọ́n ló sì láàrin tó bá ti láàrin lọ́wọ́ ọwọ́ ní kín ọwọ́ ní Islam ẹnikẹ́ni tó bá lóun fẹ́ràn anẹ́bẹ̀ Musa àtànàbẹ̀wà Isa àríyí ma sọ láti wọ́n sára àmì méjèèjì wọn wọ̀nyí àtànàbẹ̀ Musa àtànàbẹ̀ Isa òní láàrin láàrin lọ́wọ́ ni wọ́n tó bá ń pọ̀ fẹ́ jẹ́ wọn tó sì wọn wọ́n lọ́mọ̀ sí láàrin ilé yọ máa jẹ́ ká máa congratulate gbogbo mùsùlùmí tí bá ń gbọ́ báyìí àti ìjọ máa bọ́ wa padà wípé ìwọ ní olùtẹ̀lé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba lápapọ̀ ìwọ ní kó máa dunú torí pé láàrin yìí ó fi rẹ̀ fún ayé pé gbogbo àwọn àrẹ́jọ ọlọ́run ọba ní ẹ̀sẹ̀ láàrin lọ́wọ́ mùsùlùmí tó bá lẹ́sẹ̀ láàrin lọ́kọlọ́ mà pé òun wà ní òun ní òun tẹ̀lé gbogbo àwọn àrẹ́jọ ọlọ́run ọba lẹ́yìn ìwọ ní ọ̀rẹ́ ànábì wa Ibrahim kódà ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Nuhu ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Dawud ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Musa ìwọ náà tún ni ọ̀rẹ́ ànábì wa Isa kódà ìwọ tún ni ọ̀rẹ́ ànábì wa Muhammad ربنا أفرغ علينا صبرا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين kí ni àwọn ìjọ ànábì Mùsá jáfẹ́rẹ̀ láàrin wọ́n fi rí rẹ̀ tó ní la ilaha illallah làwọn torí pé mùsùlùmí láàrin gbogbo tó wá ń pèrè mùsùlùmí tí ọba ma la ilaha illallah tí ó lè fi la ilaha illallah kìí tí kí ni kìí tí mùsùlùmí kí ni wọ́n wí ní Rabbana Olúwa wa Áfíríkà. Àwọn lọ́ọ̀ fún ọ̀sán tó ń sọ Àǹkọ́sọ́tù dáí at Muslim. Ọ̀rẹ́ ọ ní pàtàwáfánà Mùsùlùmí, pàwá ní Mùsùlùmí, wọ́n Mùsùlùmí, ó jẹ́ kí àdúrà ìkọ́mọ̀ wà ní àdúrà tó máa ti ní gbogbo gbà ìwọ̀lọ́wọ̀n ọba pàmí sí islam ìwọ̀n náà wíwẹ́ ìwọ̀lọ́wọ̀n ọba pàmí sí islam wọ́n yẹ kí n kúkú gífà ẹni tó bá kú kà yàtọ̀ sí islam tó kú sí mẹ́sìn mìíràn yàtọ̀ sẹ́sìn islam ẹ̀lọ́wọ̀n ikú kínú gífà ló kú ọlọ́nkọ́ máa pa àwa ní ikú jífà nígbà wa náà látòkè délẹ̀ ọlọ́run kan máa pa yín ní ikú jífà ìwálẹ̀ tó kù sínú ẹ̀sìn islam ẹ má kú sínú ẹ̀sìn islam ló kú sínú ẹ̀sìn gbogbo àwọn àlejò ọlọ́run ọba ẹni tó bá kú sínú ẹ̀sìn mìíràn yàtọ̀ sí ẹ̀sìn islam òun ló kú sínú ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn àwọn àwọn àlejò ọlọ́run tó wà عن عبد الله بن عمرو عن عبد الله بن عمرو عن الله عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم أتدى النبي عليه البعوة صلى الله عليه وسلم قال نعم إن النبي الله نوحا إن نبي الله نوحا صلى الله, صلى الله عليه وسلم قلنا نبي نوح نبي نوح تاوني بما كل نوح نبي نوح صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لما لما حضرته الوفاة nígbà tí kú dé wá bá yẹn ni pé takoko kú rẹ̀ súnmọ́ kọfẹ́ kú láyé ọ̀kọ̀lọ́ lásán ọ̀sàtọ̀ọ̀lẹ̀ kí lọ́sọ̀ قال لبنيه wọ́n sọ fọ́mọ rẹ̀ pé إني قاص عليك الوصية wọ́n fẹ́ sọ̀rọ̀ tó jẹ́ sí pé mo fẹ́ kọ́ máa lò láéláé kò lè tó máa sọ fáwọn ọmọ ṣẹ́ náà kẹ́ máa tún wáyé kí ni mo fẹ́ sọ fún ẹ àmúta bìtìnẹ̀tẹ̀yìn máa pa wọ́n láti nǹkan méjì péré kò pé mẹ́ta méjì náà ni máa pọ̀ tó bá ti méjèèjì gbogbo àtẹ́wà lábẹ́ wàhánàháká ànífinatẹ́yì. Màá dẹ̀ kọ̀ fún ọyìn kan méjì, má ti kọ̀ fún ọyìn kan méjèèjì ogun nǹkan tọ́lọ̀ wọn bá kọ̀ lọ́wọ́ lábẹ́ nǹkan méjèèjì. Tó wá ní nǹkan tá a fẹ́ pa láṣẹ tó jẹ́ ọkàn yẹn lọ́kàn wá ń bí tí kò wá tẹ̀lé tó sì jẹ mọ́rọ̀ wà ó náà ni pé àmúrùkábìlá ìlàhá ìlọ̀wọ́ òun ìwọ́ wá tẹ́bà gbàgbé hadith torí kọjá pẹ̀lú rẹ̀ ní jẹjọ ó náà ni hadith anábì wo anábì Musa eh, irú ẹ̀ náà ni tí ọlọ́wọ́n bá ń sọ sí ń ké oríkì láìlá ìlọ̀lọ́ fún anábì wa Musa ẹ̀mọ̀ pé tẹ́bà ń ké oríkì nǹkan ìyẹn ni pé bí nǹkan yẹn ti tó àti bó ti pàtàkì tó ونعم أعمرك بلا إله إلا الله أعمرك بلا إله إلا الله أبي نوح لمن باو ما يفرق أعمرك من قولك بك مجدت لا إله إلا الله بك مجدت لا إله إلا الله من قولك يا رب tàbá ń bọ́mọ sọ̀rọ̀ aláṣàlàyé ọlá tí ń bẹ́ fún nǹkan yẹn fún àlóyìn ní ọ̀hà ìdákẹ́ wọ́n sọ pé fa iná sàmáwá ti sábà lọ́wọ́ ma fi gbogbo sánà méjèèjì ni o wọ́n àrọ̀bẹ́ iná sábà àti gbogbo ilẹ̀ méjèèjì bákan náà lọ́wọ́ bẹ̀ àti fi kí fa tàbá gbé sínú òṣùwọ̀n kan ní scale kan wọ́wọ́ bẹ̀ àti la ìlàhà ìlàlọ́hùn fi kí fa عاوز فإن السماوات السبع والأراضين السبع لو وضعنا في كفة تريد أن تقوى نعم فإن السماوات السبع مجيد جي والأرضين السبع إلا مجيد جي لو وضعنا في كفة نبقى في منتين وصمتان كيلك شنو دوا لو تو ووضعت لا إله ووضعت لا إله إلا الله جواز لا إله إلا الله ناسنو أبن بك تيزي سكيل كالوتو أو أبو إن تكتوني ويت ولا قبل جرع ولا كيني النبي نوح صفا لا رجحت بهن لا إله إلا الله يبوري بقوم كثير بني سنة سمود بلوري الله أكبر òtùn wá dákẹ́ ń bí àwòrán ilé ìrìnṣẹ́ràn pé ilé ìyọ́ máa kìwà láwà mùsùlùmí pé orí kìwà ti pẹ́ àwọn àti wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run ti pẹ́ ẹni pé àwọn ànábì ọlọ́run ìṣesí wọn làwọn rìn yẹni pé ẹni tí ó bá ti la ilaha illallah kò bá nàbí inú àṣì ẹni tí ó bá ti la ilaha illallah kì í sọ́rọ̀ ànábì inú ẹni tí ó bá ti la ilaha illallah kò wọ́kọ̀ núhà ẹni tí ó wọ́kọ̀ núhà yẹni pé ọkọ̀ núhà tí bá ní ọkọ̀ núhà ó ti wọ́kọ̀ tí ó débù tí ayọ̀ inú yẹni pé ẹni tí ó ti la ilaha illallah kò wọ́kọ̀ tí ó débù tí ayọ̀ kò wọ́kọ̀ núhà nìyẹn ànábì inú àyẹ̀ sọ̀rọ̀ ni ó tó fi jẹ́ sí pé wọ́n mùsùlùmí sá ìwọ́tọ̀ lẹ̀ sí ìsìláàmù máa bá nújẹ́ ìdíkiri in tí ó mú ọdún nínú ìní àtọ́ fún pé ọwọ́ kọ núhà pẹ̀lú láàrin ìrọ̀ lọ tẹ́bá ní kí ni núhà lò tó fi wá kọ rẹ̀ tó fi sọ kalẹ̀ síbi ẹ̀bùdí ayọ̀ kí ló lò láàrin ìrọ̀ lọ olórámi owó sùmọ́ bùrí àmì wò padà tó bá dúró ti gíní lábàá lẹ́nìkan parẹ́ má dánwò lára parẹ́ mógun lára ti ẹ̀tàn kò tiẹ̀ láti orí kankan gbogbo ẹ̀dá àrùmá lọ́wọ́ mà pé kò dùn sí láàrin náà ni ànábì náà ní kí fọmọ fẹ́ ó ń kí oríkì láàrin náà fọmọ pé gbọ́rọ̀ yìí dáadáa torí bí tàbá sọ fún wa pé láàrin náà láwù tóbi púpọ̀ táà bá sọ láàrin díẹ̀ fún ọ ní mọ iye ànábì náà wà ní gbogbo tí mẹ lórí sánmà àti inú sánmà àti gbogbo tí mẹ nínú ọlẹ̀ فإن السماوات السبعة والأرضين السبعة لو وضعنا في كفة ووضعت لا إله إلا الله في كفة لرجحت به لا إله إلا الله يرحم ويبني Yàmá ní òkè gbé ní láìláìlọ́ ìjọba ní. Òkè bá bá òkè láìláìlọ́ ìjọba ní. Ìnigbó láìláìlọ́ yóò gbé gbogbo nǹkan yẹn rìn. Kọ̀wá dákẹ́ ń bẹ̀ẹ́ ó tó ń tẹ̀síwájú àlọ́dọ̀wà náà tó ń tẹ̀síwájú ó ní àtàwé àkọ́kọ́ mu àtàmà àkọ́kọ́ nù tó gbọ́ àtàmà kejì kí làtàmà lẹ́ẹ̀kejì ẹni pé sáìdì bí dájú ń sọ̀rọ̀ ní òṣùwọ̀n báyìí nìkì wọ́n wá fẹ́ sọ sáìdì kejì fún wa sáìdì agbára hmm. àníbi náà ó kí láàrin náà láàbílẹ̀ fún ọmọ rẹ̀ yìí ó kí bó ti wúwo tó nínú òṣùwọ̀n ó tún wá fẹ́ kí bó ṣe ní agbára tó hmm. láti fi bá nǹkan jà hmm. eh, ẹgẹ́ bí i tí ó bà wá padà wá bá wa ní lẹ́kṣọ̀ tó ń bọ̀ insha Allah bí anábì Musa aléṣọ́láṣọ́ wọ́n fa ìtàn láàyè aláwọ̀ fún nínú hadith jẹ́ ibi hadith ta sọ̀rọ̀ ní ìjókòó tó rékọjá yìí bó ṣe borí Musa bó ṣe borí Firauna bó ṣe borí àwọn ọ̀tá rẹ̀ kò sí nǹkan tó lòdì kíni lọ láàrin ti láàrin láàrin lọ́wọ́ rẹ̀ dáadáa lọ́fà ọ̀ tó bá lọ sàdó àdúrà rẹ̀ ọgbà láàrin láàrin lọ́wọ́ rẹ̀ ọ̀dà rẹ̀ yẹn ò sí dá òwì ti lu ní ọ́ síkúṣẹ́ yẹ ní ọ̀nà náà àrẹ́bí náà àwọn pàtàkì lọ síwájú fọ́mọ rẹ̀ pé wàláwó anna samawati sab'a wàláwó anna samawati sab'a bàbá tiẹ̀ tàn wá kú Kúnlá ṣẹ́lọ́kọ́ tẹ́ mọ́ bá hánà. Tá a bá sọ wọ́n di bí nǹkan kan tó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá a brand tó jẹ́ bí irin tó jẹ́ bí nǹkan tá a sáàkù tó jẹ́ bí àbìbìtì mm-hmm. tó wá jẹ́ kìkì irin mm-hmm. tí ọ̀sẹ́ nìkan tó láyà àti fọ́ mm-hmm. tí ọ̀sẹ́ nìkan kan tó lè rí fọ́ bá bá ti rẹ̀ fọ́ gan. Wọ́n wá ní kí ló lè fọ́ لخصمتهن لا إله إلا الله لخصمتهن لا إله إلا الله لا إله إلا الله lónìí fọ́wọ́ lọ́jọ́ àmà sọ pé ilé wọn òwe ilẹ̀ ti ọ̀rọ̀ yẹni pé tí ṣòro bá wà ní ìgbésí ayé rẹ̀ tó lè bọ́ fọ̀dánù tọ́lọ̀wọ́ bò fi bọ́ mọ́ fọ̀dánù náà ní kí ni la ilaha illallah wọ́n ní òkè kan wà tó fẹ́ gùn tó ń sáàgùn tó ń sáà ń jábọ́ tó ń gùn tó ń jábọ́ tó ń gùn tó ń jábọ́ tó sì ráwọn kan tẹ́ ń gùn lọ́mọ pàwọn tó ń gùn ìyẹn wọ́n ti la ilaha illallah dáadáa tí wọn náà bá fẹ́ gùn padà síbi láàrin láàrin ọlọ́run rẹ̀ dáadáa lọ tún tàwọn ìlú rẹ̀ dáadáa má sùn nǹkan mọ́ra mọ́ má pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba mọ́ sọ̀rọ̀bì náà ayé sọ̀rọ̀ àti òṣìṣẹ́ ó fi rinlẹ̀ fún wa ó sì fi rinlẹ̀ fún ọmọ rẹ̀ pé la ilaha illallah ọba ọba ọba àdúrà ni la ilaha illallah ọba àbíkiri ni ilé ìjọ ti yọ ayé tí ànábì mú àárí sọ́ra ọ̀dàbí ànábì èwo ní káàkiri ìròyìn jẹ́ ìjẹ máa Mùsá lọ jọ àní pé Nóhà jọ Mùsá torí pé Nóhà ìṣẹ́gbẹ́ ànábì Mùsá níbi wáyé náà ànábì Mùsá jọ Nóhà ń bẹ̀ ni tí kì bá ṣe pé ọ̀rọ̀ jẹ má pé kákọ́kọ́ ka hadith ànábì Mùsá àdíṣì ànábì Nóhà làbà kọ́kọ́ ka bọ́rọ̀ sí wánù lọ́jọ́ kọ́ pé àdíṣì ànábì Mùsá làkọ́kọ́ ka kò sí èmi lè o nígbà níbi ní àárí sọ́látù wàsálàmù ó lọ ẹgbẹ̀rún ẹ̀mẹ́yẹ ẹgbẹ̀rún ọdún láyé ó lò bí ẹgbẹ̀rún ọdún láyé bákan náà àlàfo tí ń bẹ láàrin nú àti ànábì Mùsá àárí sọ́látù wàsálàmù àkókò tó jágùn púpọ̀ ni ṣùgbọ́n tá a bá ṣàgbéyẹ̀wò comparative láàrin ìtàn yìí ìtàn ànábì Nuh yìí tá a kàtán yìí àti ìtàn tí ànábì wa Mùsá àìsà kàní ìjẹjọ ni nípa la ilaha illallah a rí pé ọmọ bọ́lọ̀ wọn bá ń sàtútò lórí tàbá sàbíyàwó méjèèjì àrí pé àábà pé ní ààrẹ sọ́ràtù wàsàlám ó ń fi ọlá tí ń bẹ̀rẹ̀ fún láìláìláà òfin rìn lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àbí òfin rìn lẹ́nu òfin rìn yọ́ pa ìtàn láìláìláà fún kíni ọmọ rẹ̀ ó kì ìtàn ìtumọ̀ ọlá tí ń bẹ̀rẹ̀ fún láìláìláà ó kì fún ọmọ rẹ̀ mo dábà wo inú ìtàn àlejò Musa àrí sọ́ràtù wàsàlám Ọlọ́run tẹ̀sẹ̀ wá ń rán ilé tí ọlá ti bẹ fún láàrín. Ìjẹ́ lọ́wọ́ ayẹ ká sọ pé Músa ọmọ yìí láàrín. Ìjẹ́ lọ́wọ́ ayẹ ká sọ pé Músa ó gbàgbé ọlá láàrín àlọ́lá. Ìdáhùn ni pé kò lẹ́tọ̀ sẹ́nà wa. Àárín Músa ń bọ́ láti bẹ fún láàrín àlọ́lá. Àárín Músa àyẹ́sọ̀rọ̀ àti wọ́sọ̀ ọmọ yìí ti bẹ fún láàrín àlọ́lá. Tó fi jẹ́ sí pé ọmọ ènìyàn máa ma nǹkan gbà ní ìṣùmọ̀ yóò gbàgbé ọlá rẹ̀ tó pẹ̀ náà ní gbé lọ́kàn máa ń lọ nọ́mà ní bí ìgbà tí ń kírun nọ́mà táwọn ń kírun mọ̀ tí wọ́n bá lọ síbẹ̀ ó fi ìgbé yẹn wọ́n wá sí ìjọsìn ọ̀tọ̀ láàrin tó ibi tí ládàá rẹ̀ ẹrù kan àbáni ládàá rẹ̀ ìtẹ́lá ò lè kú ọ̀tọ̀ gbà ọ̀tọ̀ bá lọ kírun ní kààbà nàám tí èèyàn bá ní nǹkan gbà mí kò ní mọ iye bí èèyàn bá súnmọ́ nǹkan gbà mí kò ní mọ iye àwọn olówe lárúbáwá náà bí kẹ́sìrọ́ tó lè mè sáà yóò fi tẹ́lẹ̀ ẹ̀ṣáà tí èèyàn bá ń fara kankan pọ̀lọpọ̀ lọ sí àrí nǹkan gbogbo kò ní bẹ́ẹ̀ mọ iye ẹ̀ náà iná la ní ọ̀dá ní nàìjíríà rìn àbí iná ń lọ ń kú ará èkó iná òdò ará ọ̀yọ́ iná òdò ará ọ̀ṣun iná òdò tó bá lọ́dọ̀ àárọ̀ ó lè lọ lọ́sàn kò sí táìmù kò wọ́n múra ẹ lọ́mọ pé jọ́síjọ́ tí iná bá tébù padà ní ìrùwà tó bá yẹ pé kọ̀ lọ́mọ ẹ̀rì pé tá a bá lè lò bá ń fún àárín ọdún kan á gbàgbé yàtà àti ìjẹ̀fẹ́ hmm. ẹni pé téèyàn bá ti ń rí nǹkan gbogbo gbà ìdí ń bẹ̀ẹ́ fà ní Musa àìsànlọ́pọ̀sára ọmọ ọlọ́tí bẹ́fẹ́lá rẹ̀ lọ́wọ́ ó ti mọ̀ láhìlá lọ́rùn ọba ni ṣùgbọ́n ló fi jẹ́ sí pé inú ìgbà wá mìí tí wọ́n gbà wá fún wa látọ̀dá lọ́wọ́ Musa ó sọ pé ó fi dọ́lọ̀ wà bá lóhùn gbà tọ́lọ́ ń bílé rè pé ha láìláha ìlà àǹtà ó ní wọ́n lọ́wọ́

ìgbà ànábì Musa alayhi salatu wa salam ó ní wọ́n ilá ilá ilá lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ nǹkan tó yẹ sí pé mi nìkan ní màá dáa ní màá dáa lò náà báyìí ni Musa alayhi salatu wa salam lọ sọ fún ọlọ́wọ̀n ọba rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti mọ ọ̀dá tí ń bẹ fún láàrín ẹ̀yìn ọba wa lọ́kùnrin a ní àwọn àkíyèsí kọ̀ọ̀kan tápẹ́ àwọn sí lórí àwọn àlẹ́sà wà nínú ẹ̀ òun tá yálà ní islam ní o àbí ẹ̀sìn mìíràn tí wọ́n ṣàfihàn àtọ́dọ̀ kan náà àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹ lọ́mọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń pe orúkọ mìíràn tí ò tiẹ̀ nítumọ̀ gan àwọn àsìmáwò rẹ̀ ibà ẹ bá wá túnmọ̀ ẹ lọ ẹ̀ ní bánu arabic òyìnbó kò jọ àgbàtú kò jọ yorùbá kò jọ ibo kò jọ haúsá kò jọ ẹ fara àwọn òfin bóyá ti mélé wa wà ìdàtà àtọ́hùn tẹ̀ bá ti bẹ̀lẹ̀ mí lórí pèmìnà ẹ̀yìn láti àìsí pé Hmm. àwọn tí ó wù láńlá wọ̀nyí àwọn tí gè wọ̀nyí hmm. tàbá bí wọ́n lè rí pé ń bọ́lẹ̀ tí orúkọ tó tóbi tó báyìí karamba ní orúkọ yìí hmm. ẹlòmí ọmọ wígbà tí ẹ ti pé nǹkan kan jó lẹ́rin ẹlòmí ọmọ tó ẹgbẹ́ ọmọ pé àdánwò àbíwèrè ń ṣe náà tàbá bí wọ́n lè rí gbàmì ìgbẹ́dà kókò tẹ̀ ń wí ní òtún àwọn náà súra wo lọ́wọ́ àyà wo lọ́wọ́ hadisi wo lọ́wọ́ ta ló kọ́kọ́ sí ní wọ́n sọ pé àtọ́ ni ṣé fún àtọ́ ni ṣé wà ní wà àwọn ṣé wù ẹ̀bá bẹ̀lẹ̀ mí náà yọ́sọ̀ bọ̀ lálà lójú orin wọ́n fún mi láti ojú orin ẹ̀yẹ́bùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní àǹfààní nìkan lójú orin làwọn bí ìgbẹ̀ nìkan yọ sí òun ní kọ́ máa gbé ẹ̀yà bábá ní fún ní ìtọ̀ náà ọmọ ya ìtọ̀ ya ìtọ̀ tó máa gbé náà tàbí olórin lójú orin ẹlòmí ọ̀sẹ̀ wípé ìmísí ìhà àwọn ẹlẹ́sìn mìíràn máa ń sọ wípé olúwa bá ní sọ̀rọ̀ mm-hmm. bàbá àmì ọ̀rọ̀ olúwa mí sí ni ìwọ́ta ni wọ́n tọ́lá lọ́bá ti àmì sí ọ̀tá fi yọ pé nǹkan mìíràn máa mí sí ọ̀. Mm-hmm. Ah, èwo tó ló ti fẹ́ differences láàrin ìmísí olúwa àti ìmísí nǹkan mìíràn ti mí sí ọ̀. kálukú dókù náà àwọn náà máa pé ìmísí pọ̀ sí mísí ènìyàn ìmísí eh, ṣètò ọ̀nà lọ́pọ̀ jù náà ìmísí ti mí sọ́nà ènìyàn. naam àwa ń sọ fún wa ní àárín wípé àlóyè musa aléṣọlá tó ọ̀sẹ̀ náà bó ṣe kàǹkà tó ní bó ṣe tóbi tó ní ǹjẹ́ lọ gbóyà láti ṣe zikiri àti àdúrà láti ṣàzikiri fọlọ́wọ́n ọba àti àdúrà kọ́ ápò lòun ó kírètì díkì tó wọ́n ti fọ́lọ̀ ọmọ bá àbí àdúrà tó wọ́n ti fọ́lọ̀ ọmọ bá tó gbóyà rẹ̀ ìdá ní pé láàgàdàgbà ni nóò tó ní owó tọ́pọ̀ lẹ́yìn ni nóò àlẹ́bí mú sọ sílẹ̀ alẹ́ ìsọ́ra tó wà sẹ́lẹ̀ ìlú àdàbí jẹ́ sí pé kí náà àlẹ́bí mú sọ sí kò sọ sí pé à ah, èmi náà lè lo mọ́lẹ̀ sùn kí n lálà kí n rí zikiri kí n rí tí mo láyè kọ́ọ̀lá Musa ya rọ̀. Musa ní ilé olúwa ní àlèmù ní ṣe a kọ́mi ní nǹkankan sí nǹkankan bà mí. Mi ilé dá sí, mi ilé múzíkìrì wá látọwọ́ ara mi, mi ti ní ṣàdúrà fún ara mi. Àlèmù ní ṣe ya àzíkúrúkà wà àdìrún kábìrì. Ó ní fọ́mi ní nǹkankan tí máa fi rántí rẹ̀, tí máa fi zíkìrì rẹ̀, fọ́mi ní nǹkankan tí àwọn kìrìtọ̀ ni wọ́n yìí rẹ̀ hmm. eh, wọ́n tún níwé àdúrà gan lọ́tọ̀ lẹ́wọ́n hmm. ní sánàdù rẹ̀ dà ẹgbà wọ́n tún lẹ́gbà àwọn àwọn oníṣẹ́ àdúrà nígbà tí wọ́n lákàntì ogun tí àbá àwọn babaláwo wọn lákàntì ogun àwọn àfáà náà ti lákàntì àdúrà báyìí ní hmm. àkántì àdúrà máa pé sí òkèrè kan ló múlẹ̀ ọgbà wọn látọ̀dọ̀ sí òwò afẹ́fẹ́ sí òògùn sí òògùn sí òkèrè kan ló máa gbà wà. náà alẹ́ mi mú sáwọ́ sí bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ba ọlọ́wọ̀n ọba ó sì ní ìkàkà tí máa dáná sí ẹ̀ tí ìdìmọ̀ fi dùn wàá jẹ ọrùn kábìrì tí ìdìmọ̀ sàdúrà kọ́mì náà àlẹ́bí mọ́ta àlù àríṣọ́lá ti wọ̀sán náà ẹ̀ tí ìsìn bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ náà tí ń gbóhùn ọlọ́wọ́ bá tọ́lọ náà tí ń gbóhùn ẹ̀mí náà eléyìí ni àdúrà látọ̀dọ̀ àlẹ́bí mọ́ta tó tọrọ pé ìwọ ọlọ́wọ́ bá kọ́ mi ní díkìrì tó kọ́ mi ní àdúrà sí màá àti bó ti kàrà tó ní lọ́dọ̀ láwọn ọba kọ̀dọ́dọ́ alẹ́ fún wa mm-hmm. kọ̀dọ̀ zikiri lẹ́ fún wa mm-hmm. fọ̀rọ̀ lẹ́ ọ̀padà lọ búlùwà rẹ̀ ni ọlọ́ọ̀bá mm-hmm. ọlọ́wọ̀n ọba àríta rẹ̀ ni torí di eléyìí rẹ̀ mùsùlùmí má máa rántí ọlọ́wọ̀n ọba pẹ̀lú fẹ́nu rẹ̀ o ìwọ mùsùlùmí má máa képe olúwa bọ́bá ti wù ẹ́ o ọ̀rọ̀ yẹn ni fún ọgbọ́dọ̀ padà sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba báwo ló ti padà sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ìwọ wà lórílẹ̀ lásìkò tá a wà ọ padà sínú Al-Qur'an bó làjú àwọn ànájú ọlọ́run ti rí mẹ́ bóòlù àdúrà àwọn ẹni ọlọ́run tó wà ń bẹ́ sí rí ọ̀pọ̀dà sínú súnà ànábì wa sallallahu alaihi wasallam ó béèrè bó láti sàdúrà ànábì ọ̀lá sí rí sallallahu alaihi wasallam nínú àdúrà sí sí ànábì ọ̀lá sí rí àbọ̀ láti rí ọmọ ẹ̀ tọba ti lára citadeli ta 100 naira 150 200 naira 1 ta tọba ti lọ́wọ́ gbogbo nǹkan ànábì fi ṣàgbára ní ẹgbẹ́ nílẹ̀ kò ní láta ilé kankan ìbánu náà tàbá wá gbé kọ̀ǹdíṣà àwọn èèyàn ìwò lákòókò ẹlòmíràn máa tàṣíkiri bó ṣe wù ẹlòmíràn máa ṣàdúrà bó ṣe wù tá a bá bọ́ sínú àpẹẹrẹ ní ìsìn yóò kílẹ̀ àti wà dáadáa wọ́lá àwọn àpẹẹrẹ ní ìta fẹ́ sọ fún wa yìí wọ́n máa rẹ́rìn ìjọba ń gbọ́ ìmí ìsìn wà ti pààyàn lẹ́kùn ìgbìyànjú ìyá máa wò pé tíyàn bá kú sínú ilé ìbáyìí ní ìsìn gbọ́dọ̀ ọ̀rọ̀ yẹn wà á já sí ìjọ ń pààyàn lẹ́yìn lèyàn mọ̀ pé kọ́mẹ́dì làwọn eléyìí sí yẹn ni pé bí eré àwọn aláwàdà àwọn tí wọ́n máa ń pààyàn lẹ́yìn náà nínú àwọn àpẹẹrẹ àwọn àdúrà àwọn zikiri táwọn èèyàn dálẹ̀ lákòókò sí ìrìn tó jẹ́ sípò táà bá sọ fáwọn èèyàn àwọn èèyàn ní mọ̀ torí pé etí odò láti ń sọ̀rọ̀ látòní ẹjá wọnú odò gan sán àjámọ́wọ́bẹ̀ ẹjáwọ́bẹ̀ ẹjáwọ́nú odò àti màáwọ́ alhamdulillah ah, gbọ́ dáadáa àpèjúwe yìí ọ̀dẹ̀ kan máa mọ̀ nítorí wà lọ gbàdánì Musa alayhisalatu wasalam bó ti kàǹkà tó nìyàn kò create kò dádó alẹ́ fún hmm. ọlọ́bọlọ́wọ́ pàpàdà ọbọ́lọ́wọ̀ bá sọ láyé kí n táwà wá èyí àbọ̀dọ̀ dáadáa lẹ́fọ̀ra wa a lọ alukur'an a lọ wọnú ọ̀rọ̀ ìnáde àdúrà sánàbí ìmọ̀ sí sọ́nà lọ́wọ́ tọ́ọ̀ bá ti lè ṣe báyìí ni okùn o tọ́ọ̀ bá ti lè ṣe báyìí ni ó tẹ̀sẹ̀ bọ́gó tọ́ọ̀ bá ti lè ṣe báyìí ni ó ṣàdúrà tẹnu rẹ̀ wọ̀ sẹ́gbẹ̀ kan tọ́ọ̀ bá ti lè ṣe báyìí ni ó ṣàdúrà ó sì máa ṣépè fúnra rẹ̀ tó sì ní mọ́ nínú àwọn kàtàwọn èèyàn máa ṣe nínú àwọn àdúrà tó yẹ kí káti gbàgbé ẹ̀ láwùjọ wa báwọn afáà ti ń kéde ọ̀rọ̀ tó lórí rédíò tẹlifíṣàn newspaper àti lectures kan alcohol dáríjú gbogbo ẹ̀ dáwúrà sẹ́mínà táwọn èèyàn ti káàkiri tó ń ti bẹ́ẹ̀ náà àdánwò sí tó ń bẹ láwùjọ ilẹ̀ yorùbá náà bó làwọn fẹ́ ẹ̀yìn kọ̀rọ̀rùn tí wọ́n wọ̀nyí tẹ́ ẹ̀kọ́ tí kún sọ̀rọ̀ ọlọ́run ọba yìí tẹ́ ẹ̀kọ́ tí kún sọ̀rọ̀ àdàbọ̀ muhammadu sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bí ẹ má fojú alákọ̀ọ́kọ́ wa tẹ̀kọ́ ọ̀rọ̀ fún ismail àti marisol kọ́ wọ́n máa rìpíìtì orúkọ ọlọ́run ọba kan wọ́n wà gàtà lẹ́sà ní ẹ̀fọn alápèjú yá látífù ọ̀yá yá látífù yá látífù yá látífù yá látífù yá látífù kan ti ń bẹ ní àdúgbò wa kan bì kan táwọn rẹ̀ bá ń wí báyìí ó yá látífù látífù ní yá látífù látífù ní. ǹjẹ́ mo kọ́kọ́ mo ní látífù ní lọ́mọ ìwé o onímọ̀ ọlọ́run ọba tó ń jẹ́ làtífù gbá mi létí làfímú ní yá làfímú ní <laughs> ẹ̀mú ní kàfíà ọmọbẹ́nẹ̀ tó máa rẹ́rìn pé yá làtífù làfímú ní onímọ̀ ọlọ́run ọba tó ń jẹ́ làtífù gbá mi létí mo fi ní ẹnu ẹ lè wọ sẹgbẹ kan ẹ bá nílò mí ìsàdúrà wárápá gbé nǹkan kí pípé tó ń pè láàrin ni hmm. ó ti tẹsẹ̀ àgẹrẹ ó ti kú lójú ọ̀nà sẹ̀ríà hmm. náà ẹ̀ka tó ń bẹ bẹ́ẹ̀ pé yálà sí ìfun ni yóò gbé fùmá yá ẹwà ṣe bí fùyá fùyá lẹ́sẹ̀ fùyá láti fùyá láti fùyá láti ẹ̀dàkùn fùyá láti ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ní àwọn àfá àti rẹ́rin lọ́n lé pé irú àdánwò àwọn àfá àwo ni wọ́n ń sàdúrà báyìí tí wọ́n náà bá sọ́ra ọlọ́run ló ní yí wọ̀ àwọn aláìmọ̀kan àwọn ẹ̀yìn fùyá láti fùyá láti fùyá láti fùyá láti ibi iṣẹ́ wọ̀nyí fùlá ń funi sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ látòrí ìyá àgà fùyá kí ni jẹ́ fùyá ẹ̀dá fún kí ni ìdílágbáwá kí ni jẹ́ fùyá kí wá ní jẹ́ láti ọ̀sọ̀ di ní ẹṣin máa pè àwọn àyíkẹ́lá ọ̀sọ̀ ní Abdul Latif nílẹ̀ Yorùbá láti ní ẹmà pè bóyá ń tọ́fà tó fi ń fi fòyà láti fòyà láti àdánwò ní o tí wọn náà bá wọ àtọ́ bá jìn sínú ọ̀fẹ́ náà jẹun ẹ̀dẹ́yìn tó ti yọra ẹkùn mẹ́ ẹ̀ ti àdúrà wọ̀lá ẹ̀ ti àdúrà nǹkan mìíràn jù ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àpẹẹrẹ tá fi máa mọ̀ wípé àwọn èèyàn wọ́n ti dá àdúrà lẹ̀ wọ́n ti dá síkiri lẹ̀ fún àwọn ìpánà bí Musa ò sì láyà tí wọ́n sì ẹ̀yìn wá sọ pé láyà gbogbo rẹ̀lẹ̀ nígbà náà Musa ò láyà lánàá ìmọ̀ Muhammad wà láyà wọ́n ni tàṣí ìṣòro kó fi ń dànù bí àwọn jẹ́ mẹ́kàrí àwọn àfún yà sí lẹ́lẹ́ ìjọ lọ́mọ́ kí yà sí wọ́n ni yà sí mùbínú méje níbẹ̀ nínú sóràtò yà sí wọ́n a máa dó níbi mùbínú kọ̀ọ̀kan wọ́n ti débi mùbínú kó dò wà sàdúrà lọ́sí mùbínú ẹlẹ́kejì ó dò wà sàdúrà mùbínú ẹlẹ́kẹta wà dò wà sàdúrà ọ̀nìbàmì àwọn àti ẹ̀wà gbogbo mùbínú láti ọ̀tọ́ àti àwọn gbogbo mùbínú lọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò dá kí n ti ibi ká mẹ́rin rẹ̀ ní wọ́n tún lè pẹ̀kọ́ rìpíìtì ìyẹn lẹ́ẹ̀mejì bí a máa pé ní ìdà láti yíbọ̀ láàrin mú bí ẹ̀wọ̀n ń fún ẹ̀ tí ọmọ pé ìtàn ní ń bá bọ̀ ọ̀rọ̀ ní ń bá bọ̀ ọ̀rọ̀ lọ bọ́rọ̀ wá òun á gé òkè ó tún gbé parí ọwá mú àárín ọwá ń ṣépè fún rẹ̀ tò hmm. nípa báyìí àpẹẹrẹ kan tó ní ìjẹ́ tó fún alápẹẹrẹ kẹta òní pé ó ń bẹ nínú wọn tó ṣe sí pé àṣejù wọ bí eh, bí wọ́n ṣe ń dára àtàdúrà àti díkì wọ́n tó bá fẹ́ sa àdúrà ọkàn ṣẹ́kùn òkè ni ẹ̀dá kò sáàdúrà ló ti àbọ̀ ń pọ̀fọ̀ àwọn tẹ́ ń pọ̀fọ̀ lánàá tí wọ́n pé ẹ kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ọfẹ́ ó tún ń sàdúrà kan wọ́n kò tọ́ bá ń ka kínní ọkàṣẹ́ rẹ̀ kan ni ó ẹlòmíì wọ́n ti mọ́jẹ̀ mọ́ pé aṣọ funfun lọ́gbọ́dọ̀ wọ̀ tó láfẹ́ ṣàgbà ẹlòmíì aṣọ ara ni wọ́n pè aṣọ ara tó fi lọ́gbọ́dọ̀ wọ̀ nígbà gbogbo ilé nìyí kódà gbọ́ pàwọn aráàlú kan nílẹ̀ ilẹ̀ yorùbá ní wọ́n fẹ́ ṣàdúrà wọn náà fẹ́ ṣàdúrà lọ́síwájú fún lọ́rùn wọn ní gbogbo aráàlú kan wá sí id kálukú sì gbọ́dọ̀ wọ́n wáìtì wa ni wọ́n wá sẹ̀tì àwọn síkírọ́tì sábà wọnú id gbogbo ẹni tí wọ́n ti wọ́n wáìtì fún ọjọ́ kọ́ wọlé wọ́n dà padà wọ́n ní tí àwọn bá ti wọ́n wáìtì àdúrà wọn àlè níbo lẹ ti rí ẹjú àlẹ́yìn mú sá lọ a ń bẹ́nu àwọn ènìyàn tó yẹ pé ìhòhò ní a máa sàwọn àdúrà sánú wọn kò lákàlẹ̀ ìhòhò lọ́gbọ́dọ̀ tí ó lọ ti rí irun lọ bá àdúrà náà irun ní kí lọ bá àdúrà àwọn wọ́sọ́ kì ní kódà ó ní májẹ̀mú ká bọ́ ara wa ní báwo wá lọ́tí máa ó tí ẹ̀ lójú tí wọ́n jọ ọlọ́wọ́ bá ìṣìlá rẹ̀ ó hò láti fi bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ah. ẹlòmíì lájọ ọkàn pé tọba síra rẹ̀ òsọ́dọ̀ ọlọ́wọ́ bá yóò tètè fún ní hmm. ìdán bẹ́ẹ̀ níbo ló ti rí gbogbo ládàrà dá yìí hmm. ìṣòro owó lọ bá ọtí ọba wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní owó nínú wọn lọ́wọ́ bọ́ra ó ti wá ń hmm. gbogbo tààrù sọtẹ́ máa kà kún fún yín má gbà ó pé ẹgbẹ́ àwọn àmà bọ́ra ó ti máa sàdọ̀ ọmọ ọlọ́run ní tí ó fi sàdọ̀ Hmm. lọ́wọ́ mọ̀ fọ́lọ́ ni àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀yẹn tó pinnu lọ́wọ́ náà à ń bẹ́nu wọn tó jẹ́ sí pé ó lágbára ti máa ń ṣe lórí àtà ọlọ́rin méjì máa ń ṣe ẹ̀yìn tọ́ílẹ̀ ìjẹ́ bá ti bí alẹ́ rèé pé bóòlù ẹ̀ ti ṣe ilé ń bọ ẹ̀ṣẹ̀ lé wọn àwọn míì lọ di sàárè lọ́sàdúrà ẹ̀ sì lè gbọ́ tàn náà bí ọlọ́run kankan fọ́lọ́ di sàárè nígbà sọ́tà kí fún àyè ìjókòó wa ọ̀yà nígbà lọ́rùn Musa àríṣọ́lá ọ̀pàdà lọ́gbùlùwà kọ̀bẹ̀rẹ̀ àdúrà fún ara rẹ̀ àwọn sọ fún gbogbo ẹ̀yin bàbá aládàdálẹ̀ àdìkà aládàdálẹ̀ àdìkà yìí ẹ̀tẹ́ ìpìlẹ̀ ayé wò léèmọ̀ àwọn ìwòlé èké náà lórúkọ yín jẹ́ ẹ̀tẹ́ ìpìlẹ̀ ayé ṣe wù lálá ìṣègì lórúkọ yín jẹ́ tọba jẹ́ tí ọba ríra rẹ pé ọwà nípò ànábì Mùsá àní ọ̀lẹ́tọ̀ fún ọ tọba ríra rẹ pé ó tó ànábì Mùsá nípò nípò ní dáradà àwájú ọlọ́wọ́n ọba orúkọ tó ànábì Mùsá àlọ́ ọ̀lẹ́tọ̀ àti dájú alẹ́ fún ọ̀tọ̀tánà bí Musa àríṣọ́tọ̀ sẹ̀lám tí ń wọ̀ àríṣíwọ̀ ohun tó ṣe dédé rẹ̀ àríwọ̀ léyọ̀ ohun tó ṣe dédé rẹ̀ lásìkò tá a wà tó ti bẹ́ẹ̀ náà ń dájú àlẹ́ fáwọn èèyàn ẹgbóyà ń dájú kiri lẹ́fàwọn èèyàn wọ́n pe zikiri wọ́n ṣàfihàn zikiri ní ìlú zikiri ọ̀fà zikiri ìlọrin zikiri ìwò wọ́n ṣàfihàn zikiri ní ìsinmi ah, àdúrà àdúrà àdúrà ọ̀nà kan sàbẹ̀ nínú àwọn kò mú òkun ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀mẹ̀ yìí tá a ti sọ bí mẹ́ta sẹ́yìn òun náà ni kókó ẹlẹ́ẹ̀kẹrin tí ṣe àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin tí hadith táwọn ìṣàgbéyẹ̀wò rẹ̀ yìí sókò sínú kí ni nǹkan náà òun náà ni ọ̀rọ̀ tí alábi musa sọ pé ìwọ lọ́wọ́ ọba fún mi ní nǹkan tí ń ti máa ṣe díkìrì tí ń ti máa fi ṣe àdúrà ó ní pé àrọ́bì àlémùní ṣe án àdìkúrò ká wà àdìkúrò ká ó ní ìrẹ̀ ọlọ́run ba ìrírí wa fún mi ní nǹkan kọ́nu ní nǹkan tí ń fi máa ṣe zíkìrí rẹ̀ tí ń fi máa rántí ẹ̀ fún mi ní nǹkan tí ń fi máa pìọ́ ma ṣàdúrà tí ma pìọ́ náà àǹfààní tá fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ ni pé ìjẹ́ ní ìyàtọ̀ ń bẹ láàrin àdìkìrì wà dùá kí ká máa ṣe zíkìrí ká máa ṣàdúrà sí ìyàtọ̀ ń bẹ àbí nǹkan kan náà ní méjèèjì ìdáhùn torí pé àdúrà ìran méjì dùn áhù àdúrà tá a fi máa tọrọ àti àdúrà tá a fi máa ń ṣèjọsìn gbogbo ẹnikẹ́ni tó bá rántí ọlọ́run ọba ó ti ṣe àdúrà bóyá àdúrà ìjọsìn láàkó sí ń tẹ ọ̀wà àrùn ọ̀fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn pé kó ṣe àdúrà àyàfikọ́ rántí ọlọ́run ọba kìí pé ń tọ́ fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ rí ọ̀gbọ́n ọmọdé arúgbó ẹ̀ ọ wà níwájú gọ́fúnà àti pírẹ́ńtẹ̀yìn kọ́ máa rí pé owó ilé aṣọ iṣẹ́ ọ̀sọ́ yí pé gọ́vnà pírẹsidẹ́ntì ẹ fún mi nílé ẹ fún mi ní aṣọ ẹ̀rì pé wọ́n kù kí ní fi ọ́ hmm. bẹ́ẹ̀ ẹnìkan ò lè ṣàdúrà kó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba láì ní mọ́ ẹ̀rọ ti ọlọ́run ọba ilé ìfihàn yí pé méjèèjì jọ ń papọ̀ ni ẹnikẹ́ni tó bá ṣe ìrántí ọlọ́run ọba ó ti ṣe àdúrà ẹnikẹ́ni tó bá ṣe àdúrà kò lè rádúrà sí i láì rántí ọlọ́run náà ilé ìfìyà pé àdúrà yìí kò sí àwíjàre fẹ́nì kankan láti máa ṣe àdúrà tuntun tí mm-hmm. kò sí pé kó jẹ́ pé àdúrà tó bá ṣe rí àwọn tó náà ni àwọn máa ṣe náà kókó ẹlẹ́ẹ̀karùn-ún tó tún wà nínú hadithi tó jẹ́ àǹfààní òun náà nínú àwọn kan tó pàtàkì kódà ọba nǹkan mm-hmm. òun náà ni wípé inú ọ̀rọ̀ ní kọ́ọ̀lá ọlọ́wọ́ bá ń dá Músá lóhùn pé yá Músá ìrẹ́ Músá máa sí la ilaha illallah ànábì Músá wá dáhùn fún olúwa mi Kullu ibadika yaquluna hadha gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ sí la ilaha illallah ànábì Músá sọ fọ́lá ó ti wá jẹ́ tó bá jẹ́ sí pé irú táwọn ará ayé ń wí lò fẹ́mi náà. Kullu ibadika yaquluna hadha. Gbogbo ayé ni ń wí tó ní máa wí. Àǹfààní tí ń bẹ lára kókó yìí náà ni gbólóhùn tára bí mo ń sá sọ pé gbogbo èèyàn gbogbo èèyàn ní sọ la ilaha illallah. Gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí ní ti kí ni ti láàrin. Àwọn àǹfààní tí ń bẹ láàrin ọ̀pọ̀ ọ̀kọ́ ó fi ń yé wa rí pé àánú ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ bí ìkẹ́ ọlọ́run ọba ti kárí wa níbi ìjọba ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run ọba kárí wa lórí báńsì máa jọ́sìn fọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ tẹ́mọ̀ pé ìkẹ́ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ lórí bó ti ń dá wa bó ti ń rìn wa bí ti ń fún wa ó ayé òòrùn ń ràn kárí ayé ni òjò ń rọ̀ kárí ayé ni ilẹ̀ ń kárí ni gbogbo nǹkan tí ń wáyé kárí ayé ni tí ń jọjọba rùbùbíyà ìjólúwa ìjólúwa olúwa bó ṣe kárí ilé kárí oko nìyí ọlọ́run ọba tó wá jẹ́ kíta òhìdù náà ilé kárí oko pé gbólóhùn tó lágbára jù Yàrá ìmú sáàtọ̀ pé kúlò ìbádìíkà yàkúrò náà. Yàrá ìmú sáàtọ̀ pé láàrin ọ̀wọ̀n tó bá ń ọkàrí ilé kárí oko ni. Lágbóde lè ní kí mọ́ àrẹ̀sẹ̀ ń bí ọ̀pípò fún mi lẹ́gbẹ̀ẹ́. Èmi náà mọ̀ pé ọlọ́run ti fún tó surplus tọ́pọ̀ jù ń lọ. Bẹ́ẹ̀ náà lọ jẹ́ kí láàrin ọ̀kárí ilé kárí oko bákan náà àǹfààní mi tuntun wà ń bẹ ó náà ní pé ọlọ́run ọba ti ń yí ànábì wa Mùsá sallallahu alaihi wasallam wípé tàwíìdù ṣíṣe kìí sáwọn ànábì ọlọ́run ọba nìkan ni wọ́n ní kìí sáwọn òṣìṣẹ́ nìkan ni wọ́n ní kìí sẹ́yìn òkè àwọn ànábì ulul azmi ilé nìkan kẹ́yẹ ní kó lè wọ Moses wọ nìkan kó ní tàwíìdù bákan náà ọ̀rọ̀ yẹn tún fi ń yé wa wípé lákòókò tí ànábì Mùsá ń bẹ láyé ni gbogbo mùsùlùmí ìgbà náà wọn ò ní zikiri ní ìtìyàn máa ń ṣe tó tó láàrin nínú mú dágbé kúlò àyẹ̀bá dìkà yàkó olóòrùn kò all gbogbo àwọn mùsùlùmí ìgbà yàkó olóòrùn gbogbo wọn ní ó ti eléyìí ti wáyé pé láìláìláwọ̀ ọgbọ́dọ̀ fànká àgbọ́dọ̀ fànká tàwíìdù nìyẹn ọdọ̀ ọ̀rọ̀ yàn fún gbogbo wa kájíṣẹ́ ti tàwíìdù yìí gbogbo èèyàn ẹ ti lẹ́tọ̀ lórí rédíò kótóbà ẹgbẹ́ lórí tàwíìdù sẹ́mínà ẹgbẹ́ lórí tàwíìdù ẹgbẹ́ gbogbo èèyàn ọmọ tí mo láìláì kí ká fi lo kí ká fi kọrin kí ká fi jò kán mọ orí kì láìláìláì kán lè mọ bá lè kán lè mọ sí ó yẹ ká mójútó láìláìláì ká fọn ká dé wípé láìláìláì àtọmọdé àtàgbà kò ní wọn lẹ́nu wọn yóò di tí wọn mọ sí mọ rẹ nínú tí wọn kò ní wọ́n mẹ́ nínú wa wọn kò ní wọ́n mẹ́ nínú ọkàn wọn kò kódà ara oko kò gbọ́dọ̀ sọ fàláìlànà kò gbọ́dọ̀ sọ plus ìdí kí àtàrà oko àtàrà lé bákan náà láàrin níbi láìlànà torí pé anábì Mùsá pé kullu ibadika ẹ kò pàrà lé nìkan kò sì pàrà oko nìkan kò sì pọmọdé nìkan kò sì pàgbà nìkan gbogbo èèyàn ní ń ṣe láìlànà náà bákan náà tabatọ́ àwògbónú láìlànà torí pé tó jẹ́ kí gbogbo ayé ọmọ wí ni pé tí ìbá ti pín nǹkan kan bẹ̀rẹ̀ lára láìlà lọ tó jẹ́ kó ìsì láti máa wí kọ̀bá tí ìsì láwọn yà láti wí ẹni pé ọlọ́run ọba sọ gbólóhùn yẹn di ọ̀run kò sì mọ́jẹ̀mọ́ fún pípa tó ti láìlà lọ́wọ́ pé agbọ́dọ̀ sàlùwàlà kò sì mọ́jẹ̀mọ́ yàní ní sọ pé tọba sàlùwàlà wò lè wí o ṣùgbọ́n kì í ti mọ́jẹ̀mọ́ rẹ̀ bákan náà ẹni kí ṣe táàsì lórí láìlà lọ mi láìlà ọ̀sán owó tó ṣe lọ́fẹ̀ẹ́ gbogbo ọba lè ṣe máa ṣe ń sùn

orí gbogbo harfi ní mẹ́rin láìláìlá orúfù kí n harfi láti jawfiya inú ọkàn inú àyà ọ̀nà àyà ní tí ń wá kò sáárà kí ètè mẹ́ wọ́n ní kódà ọ̀rọ̀ ọ̀nà fẹ́ni tó bá fi láìláìlá ò kéte rẹ̀ méjèèjì ọmọ gbàrà wọn Títí rẹ̀ méjèèjì kan láwọn. Wọ́n ní ibi tó yí sí ìdè kájẹ̀ pé ọlọ́run dáwọ̀ ò létè àbí kìíní kan bẹ́ẹ̀ tè rẹ̀ tọba bẹ yín èèyàn àwọn lẹ́tà kan wà tó nílé pè tó lè pè tí má ti yín ọ̀kan rẹ bá kán kò sì sí inú láìla rẹ lọ bẹ́tẹ̀ rẹ bá kán ó lè pè bí kan pè lọ́wì ó lè pè bí dada wá wò ó láìla rẹ lọ kò sára sí ètè mi kò sí lẹ́tà ètè níbẹ̀ kò sí lẹ́tà eyín níbẹ̀ òyìn fi yáyí pé ọgbọ́dọ̀ di tọ́ra tọ́rọ fọ́n kálí ọgbọ́dọ̀ rọrùn fún gbogbo èèyàn láti gbé mẹ́rin kárí lẹ́ka lóko gbogbo gbólóhùn rẹ̀ ní gbogbo lẹ́tà ti mẹ́mbẹ̀ inú ọkà láti jẹ wọn wọ́n ní bákan náà tàbá wílá ilaha illallah láti bẹ̀rẹ̀ dókun kọ̀sọ́ mẹ́mbẹ̀ hmm. kí ni mo pè ọmọ yìí kọ̀sọ́ mẹ́mbẹ̀ ìjẹ́pù lọmọ ẹni point wọn ò fà kò sí ọmọ láà ọmọdà mẹ́ ìlàáhà ọmọdà mẹ́ ìlà ọmọdà mẹ́ wípé ẹlọ ọmọ pé ọlọ́run ọba olórogún hmm. ẹni tó bá ti lọ́mọ lára ológun nù rẹ̀ gbogbo olórogún náà ààrẹ Musa ọlọ́mdà lóhun pé yá Musa láwọn amúnásámá wá sí sábà wà àmì ọ̀hún náà báyìí wà láàrọ̀ bí i sábà fi kífà wàlá ìlàhà ìlàlọ́ ìlàlọ́ Ọlá ya Músa. Ọlọ́ni wọ Músa. Lọ́wọ́ àánà sàmá wà ti sábọ̀. Tọba jẹ́ ti pé gbogbo sámà méjèèjì wà á nà ọ̀hún nà báyìí àti gbogbo tí ń bẹ́nu sámà àtọ̀ sí ولا إله إلا الله لا إله إلا الله نعوى النوس وكيجي كما وجل مالت بهن لا إله إلا الله لا إله إلا الله يتري لك wọn fọ́mọ́ pé láìlọ́ láwọn mẹ́ta ò mẹ́rin ò méjì ẹyọ kan láńsọ́rọ̀ rẹ̀ bí ó yọ tẹ̀rí náà eléyìí tàwa wí ń bí ọ̀rọ̀ iná ní kókó ẹ̀yà kẹfà oní àná wípé yọ́ máa pò kì sí pé ní díkìrì tó dáa jù tàbá ní díkìrì tó dáa jù ẹ̀yìn wá ní mọ́tò tó dáa jù àwọn tó lówó láyé wọ́n mọ̀ ilé tó dáa jù àwọn ọlọ́lá ayé mọ̀ ìlú tó dáa jù àwọn olówó ayé mọ̀ aṣọ tó dáa jù àwọn olówó ayé mọ̀ bẹ́ẹ̀ náà ni àwa ẹlẹ́sìn àwọn yẹn káwà náà máa wéyìn tó dáa jù lásìkò ìgbà wọn náà máa máa fi gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n máa ti gbogbo ẹ̀ náà sùgbìn tó dáa jù máa lò ẹgẹ́ báwọn ará ayé náà ti ń wáyìn tó dáa jù wọ́n tó jẹ́ àfáà náà máa wéyìn tó dáa jù nínú ìjọsìn máa wé ǹtọ́ dáadì nínú ọ̀rọ̀ kíkí máa wé ǹtọ́ dáadì nínú zíkìrì ṣíṣe máa wé ǹtọ́ dáadì nínú ààwẹ̀ gbígbà ìyẹn lọ látàwà náà gbọ́dọ̀ nìyẹn bá àti ìlú wáyé asálẹ̀sí àwọn náà máa kó fàtà sí báwọn ti ń kó fàtà yìí nìkan náà kó fàtà kìyàmọ̀ a ma gbóòrùn ní gbólóhùn yí pé la ilaha illallah fáwọn a ma gbóòrùn mẹ̀ pé ah zikiri ma lọ́lá púpọ̀ tún lọ́wọ́ lọ́lá jù ní àgbọ̀dọ̀ sọ́rẹ́ hmm. ṣùgbọ́n a ma sọ pé nínú àwọn zikiri tó lọ́lá jù náà ní kókó ẹlẹ́kẹfà ó náà ní pé náà gbólóhùn nínú zikiri tó lọ́lá jù nínú àwọn zikiri tó lọ́lá sábì àwọn lápè hmm. a sọ pé òun ló lọ́lá jù hmm. nínú àwọn zikiri tó lọ́lá jù ó náà ní la ilaha illallah wọ́n sọ báwọn bídà jí máa la ilaha illallah kò sí wọ́n wà ah, dà onílára lọ́gbọ̀ ló fi jẹ́ sí mi ń gbẹ́ni wọn tí ò kí wọn mọ́ èyí ọgbà ọ̀rọ̀ mọ̀ lọ́nà ẹ̀rọ ń lọ háìjì ẹ̀yìn yìí láì rí lẹ́mọ̀ tí ẹ̀ ń lọ háìjì kí ni ọlọ́run ti láì má ti láì láì lọ́wọ́ ẹyọ kan ó gbé àjẹ ẹgbẹ̀rún rẹ̀ mi ní wàá máa halẹ̀ báwọn ààrẹ mi máa kan nídà ọláàmú tó bá ń gbọ́ mi ò báyẹ̀ ọwà náà ti ń sọ bẹ́ẹ̀ ààrẹ máa kan láì láì gbogbo àwọn zikiri kan wà lọ́jọ́ pípẹ́ àkókò tí wọ́n bá ní ẹran ẹ̀fà àbí ká ṣe a bá ṣe la ilaha illallah nígbà náà àgbà hmm. lágbójú oníṣẹ́ tí ẹ ti ń pè bá ń pè mí lọ́wọ́ Allahu Allahu tí wọ́n wá sọ pé sọ́gbà àbí ọgbà kọgbà ẹn tó wí ní kọ́ wí pé Allahu Akbar Allahu ẹgẹ́ bí ẹn tó ń pè náà bá ti wí lákòókò tẹ́ ń pè náà lọ́wọ́ ni nì láàrí láàrí lọ́wọ́ ọ̀lọ́ látòkò wí ní tẹ́ ń pè náà tọ́ bá kí wọn tán ọ̀sálámà tán astaghfirullah astaghfirullah astaghfirullah mẹ́tẹ̀ẹ̀ta ni tọ́ bá ti láàrín lọ one million dípò astaghfirullah mẹ́tẹ̀ẹ̀ta ni kò sí déédéé astaghfirullah ẹ̀yọ̀kan mẹ́rin ọ̀sẹ̀ kò sí ìmọ̀ nìyẹn o mm-hmm. yìí máa fa fèrè ìjọba ti rádi ìsìnká afdọ́lù díkì láìláìlọ́lá ẹni tó wí iná ló tó wí mí ní ọwọ́ apá gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ àwòye ti pé kí lọ́fà tó fìrí tó fìrí ẹni bá bàbá tó láìláìlọ́lá ọlọ́lá ni ọwọ́ iná àwọn díkì tó lọ́lá ni ọwọ́ dẹ̀sí kò ló ní ọ̀làjì mm-hmm. náà ẹ̀rí wa lórí pé láìláìlọ́lá ọlọ́lá gẹ́gẹ́ bó ti wà nínú hadith tí Abdullahi ibn Amr tó gbà wá oní khairu du'a du'a yawm arafa wa khairu ma qultu ana wan nabiyyuna min qabli la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ilé ita tun wa wi nga o hamdu dání hadi ó ala kulli shay'in qadir ó wahdahu la sharika lah ó tún mulku ọgbà ọkẹrin lòtọ̀ kò dá wá ní láìra láwọn nìkan annabi sọ́nà àdíjì sallallahu alaihi wasallam mọ́mọ́ ahmed àti kírò ìdí ni wọ́n gbà wọ́n lè dá àdíjì ọ̀dá ní khairu du'a àdúrà tó dá ìjọ náà àdúrà ọjọ́ àràfà ọwọ́ àárí tí èmi àtàwọn ànínájì tó ṣáájú mi máa ń rí lára àfà àdíjì láti ṣe evidence náà lẹ́tọ̀ àwọn ànábì ọlọ́run dé níwọ̀ ànábì ọlọ́run ṣáájú dì níwọ̀ ànábì ọlọ́run tí wọ́n ti hájì hadith láti ṣẹ̀rí pé gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n ti kí ni. nígbà àwọn ànábì sọ pé àdúrà tèmi àtàwọn ànábì ọlọ́run tó ṣáájú mi ìta sí tọ́ dáa jù ládùúrà níbo ni wọ́n ti ṣe àràfà náà ni náà àràfà àdúrà tá a ti tọ́ dáa jù náà ni kí ni. La ilaha illallah. jẹ́ sí pé wọ́n rẹ kọ́mẹ́ǹdì zikiri fún àlọ́jọ́ àràfà ẹni tó bá ti lọ hajj rí tó bá ti jọ àràfà ní tí wọ́n máa wíjù ní láìlá ìlọ́lọ́ àwọn àdẹ́gbẹ̀dẹ́ àṣíríkà láwọn ìwọ̀n kọ̀ wà láàrín ìṣẹ́lẹ̀ ìkọ́lẹ̀ náà kókó ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ nínú hadith ìtàtúfẹ́ gbéyàwó òun náà rí wípé ẹnikẹ́ni tó bá fẹ́ fi la ilaha illallah sí àdúà àti zikiri gẹ́gẹ́ bí ànábì Mùsá ti gbà látọ̀dọ̀ láwọn bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ wídélẹ̀ kí ni mo wí tọ́ ọba ti gé nǹkan kan kú òun bẹ́ẹ̀ ti hmm. mọ̀ pé ìwòtúwì lòun wí òòtí hmm. díkìrí hmm. ilé ìyẹ́jẹ́ ká máa ń pa kíyèsí àwọn tí wọ́n máa ń fi Allahu Allahu Allahu tàbí díkìrí tí wọ́n gbà lọ́wọ́ ọ̀gbà wọn ọ̀gbà ẹ̀sì orúkọ náà ní jẹ́ lóòótọ́ ṣùgbọ́n èyí dá pé èèyàn wọ́n máa pé kábíyèsí kábíyèsí ò kábíyèsí ò ìwọ́n náà ó kọrin jẹ́ Abdullah Abdullah Abdullah Abdullah ó ti sọ́jà wà dàgbà ní yóò gbèsè kọ́ mí náà lọ́wọ́ sọ di yẹ̀yẹ́ báyìí náà ọ̀ pè mí ọ̀sọ̀ntọ́ ọ̀fẹ́ òyìn ní ó kọ̀ mí lásán lọ́nà ó ti ẹ̀tún láyà ẹnu rẹ̀ sì tún gba orúkọ mi lẹ́ẹ̀kan náà báyìí ó rí pé la ilaha kíní kan sáájú ẹ̀kú tó di pé ilá Allah nàbí Allah Allah Allah Allah ẹ̀ lójú tí ẹ̀yìn tẹ́ ń fi Allah Allah làdọ́ kò nítumọ̀ torí pé sẹ́ńtẹ́ǹsì sí Allah tó bá ní Allah ọkàn sọ pé ọlọ́run tí ẹ̀ náà jẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ẹni tó ń pín nǹkan ni yóò ti máa rò pé ó ti sọ mí di yẹ̀yẹ́ tó sọ mí di yẹ̀yẹ́ àwàdà ni. bẹ́ẹ̀ náà nígbà tá a ní ẹ ti ń fi Allahu lásán tí ọba ti wí la ilaha illallahu délẹ̀ tó lánàá bí Mùsá ò ti Allahu ti ẹ̀ la ilaha illallahu ló fi ṣe dìkì nígbàtà alẹ́ níjà lọ́wọ́ ọ̀gbà bọ́ wà lẹ́yìn pé hu hu hu hu hu hu ẹ̀dẹ̀ tuntun wọ́n bẹ̀ hu hu wà lẹ́yìn pé hu wà lọ́sọ́ di hu kódà wọ́n kọ síra ń pa ẹ̀ láwọn ìran wọn yẹn àwọn tó jọ wọn kìtàbù lè hu ní àpò kìtàbù àlè hu ẹgbẹ́ nǹkan dé nǹkan dé kí kọ kìtàbù àlè hu wọ́n yẹn ni pé bóòló ti máa hu ẹ̀rọ bá bá hu bí ẹni tí nǹkan ń ni Ọdẹ hù hù hùwà hùwà hùwà hùwà hùwà wà dé hù hù hù hù hù hù. Gbogbo ẹnikẹ́ni tó bá rántí ọlọ́run pẹ̀lú hù lásán, ẹ̀sọ́ wọn pé bídà ní ti ọ̀. Ọ̀sọ́ wọn pé èdè sọnù. Ẹni tí bá sì ń ṣe bẹ́ẹ̀ kọ̀ rántí ọlọ́run nǹkan ní ẹjọ́ bá sì pé ọlọ́run ọba nǹkan ní ìpín ló jẹ́ tí gbẹ́nà bá ti hú ẹ̀mí máa lò wọ́n

náà kò tí ẹ̀ ní ìdíkà máa bá wọn sọ àwọn àyà àwọn àyà wọn bá tún bá wọn sọ nígbà tí wọn tún sọ̀rọ̀ ẹ̀kalẹ̀ náà ṣùgbọ́n sọ fún ayé pé àwà lẹ́yìn tàbí kùrán ní ayé dán áńtà wàkà wà ìyáka kí ló dé tẹ́ẹ̀ fi máa fi áńtà náà sí áńtà áńtà áńtà áńtà áńtà sí áńtà ní òsì ń bẹ̀ ni kí lẹ́ẹ̀ máa sọ pé ka ka ka ka àbí ká náà sì ń bẹ̀ ni kí lẹ́ẹ̀ máa sọ pé ìyáka ìyáka ìyáka ìyáka náà bẹ́ẹ̀ mẹ́ ọlọ́run náà sì ń bá wí kí mo gbé dákọ̀ ọmọ yára tó bá ti dìsọ́fìn ẹ̀sì tó jùlẹ̀ ìsọ́ ìnà ọ̀nà ànà pátápátá ìnà ọ̀nà ìṣù ló jẹ́ sí pé ẹni máa ń lò wọn ẹni ìṣù máa ń lò wọn ẹlòmí ọjà yọ fàṣọ ọmọ rẹ̀ lára ẹlòmí ọjà kú nú wọn torí pé ó ti ṣe nǹkan tí kì í ṣe tọ́lọ́wọ́ ọba àwọn ànábì ọlọ́run àwọn sàbí ànábì àwọn àfáà gidi ìwúlẹ̀ gbọ́tẹ̀ ìgbẹ́ ẹ̀mí lórí àwọn tẹ́kẹ́ mi ò lò gan-an lọ́wọ́ àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ lọ́n tọ́lọ ń bá wọn sọ̀rọ̀ àwọn ìlẹ́bí wà sọ́ọ̀lọ́ ẹ̀yìn wọn gbọ́ dípé ẹ̀mí ó lò wọn wé wọn wá dá fún ọ̀rọ̀ àmọ́ kankan náà kókó ẹlẹ́ẹ̀kẹjọ tó wà nínú ọ̀rọ̀ yìí pé àyílẹ̀ ìgbà kára sọ náà ni pé nínú àdéhìsì yìí afẹ́fà kò mú okùn ọ̀rọ̀ kan jáde tó sọ wípé làwọn ẹni náà sàmà wá gbónà tọ́lọ́wọ́ bá sọ pé yàtọ̀ sí mi ọlọ́wọ́ ọba ẹni ó fi yé wa pé ọlọ́wọ́ ọba kò ti sọ pé yàtọ̀ sí mi ọlọ́wọ́ ọba nígbà tí ń sọ̀rọ̀ ọlẹ̀ ó fi yá pé ń bo lọ́wọ́ ọba wa ẹ̀dá mi lóhun òkè lọ́wọ́ ọba ẹnu rẹ náà dán yẹ kó wọ́ sẹ́gbẹ́ kan kọ́ wá sọ pé ọlọ́run wà nílẹ̀ ìwọ náà ẹni ilẹ̀ ẹni ilẹ̀ iṣẹ́ ìyàn àpàlẹ́ ẹni yẹpẹrẹ ẹni ilẹ̀ ẹni òkè ẹni yìí ọlọ́run ọba sì mọ̀ pé èèyàn yìí orí yín kú púpọ̀ ló fi kíra rẹ̀ débi tó yẹ kíra ẹ̀ lè gbé èmi tí àwọn òye ń bọ̀ mọ̀ wà òkè mọ̀ wà. wọn náà yálà Kùránì Suratul Mulk àyà sísè ọlọ́run ọba sọ pé àmì tó ń mú. àmì tó ń lọ fi sábà àyàn sífà bí kúmùl àrùn bàbá ìdáhìyàtàmù. Now, do you feel secure that he who is over the heaven, Allah, will not cause his heart to think with you, and then he should pray. Àmì eh, ah, tí máa ń fi sàmà, ẹ ti gbẹ̀yìn sàmà. Ta ló ń dọ̀run Allah? Àwọn àdíṣì náà pọ́tẹ́ ẹ̀ máa ń kí gbẹ̀yìn àfáàtẹ́ nǹkan á nínú ẹgbẹ́ rẹ̀ hàmú wọn máa ń fi làábùdì yàrá hàmù kan máa ń fi sàmà. Ẹni gbogbo ẹ̀ náà lẹ̀ máa kí ọ ń bẹ ìmọ̀ rẹ̀ kárí ilé kárí oko ni agbára rẹ̀ ṣùgbọ́n gangan záàtù rẹ̀ kò sí lórí ilẹ̀ mo sọ̀rọ̀ záàtù ọlọ́run sáàtì sáàtì ohun gangan òkè náà gbogbo agbára ìmọ̀ rẹ̀ gbogbo nǹkan ní rí gbogbo agbára rẹ̀ ọkàrí ilé kárí oko ni ṣùgbọ́n gágá òkè lọ́wọ́ tó lọ́wọ́ sátò faratik ayà kẹwàá ọlọ́wọ́ bá sọ pé máa ń kánà. kánà yorí ìlú ìzà tafàdí láàrin ìzà tó jẹ níyà والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور So have a desired honor, power and glory. Mm. Then to Allah belong all honor, power and glory. And one can get honor, power and glory only by obeying and worshiping Allah alone. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. To him ascend all the godly works. Bẹ́ẹ̀ni, ó tó bá bẹ́ẹ̀ni náà mo fẹ́ lò. Ó ní ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìṣẹ̀lẹ̀ rí ń gòkè lọ́ba. Hmm. Iṣẹ́ rẹ̀ rẹ̀ ìgbọ́n gan tó bá ń tẹ́wọ́ àdúrà. Ó sì kọjú ọwọ́ àdúrà rẹ̀ sílẹ̀ lẹ̀ àfáà ń sọkúsọ yìí. Ó lọ tú bá Ìgbẹ̀ hmm. ọlọ́wọ́ bá ń bẹ gbogbo ayé, gbogbo ìlú gangan wà, ó ń bẹ sí kú. Tó kí ń ẹ̀fẹ́ ń họ́ ìgbọ́ ìgbà. Wọ́n sì ní ọ̀sá àdúrà kò ní tẹ́wọ́ sílẹ̀, kò ní tẹ́wọ́ síwájú báyìí, òkè ni ó tẹ́wọ́ sí ẹni tó rí rẹ̀ ò kéré ni kó tó máa sọ̀sọ́kùsọ báyìí ẹ̀gbọ́ ẹnìkan tí ń sàgbàtọ̀ á tẹ́wọ́ lọlẹ̀ báyìí ilẹ̀ rẹ̀ lọ́wọ́ bá wá ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ bá wá òkè náà ni kódà ẹranko gan mọ̀ pọ̀ òkè rẹ̀ lọ́wọ́ bá wá ẹranko lọ́wọ́ sínsìn àbí wọ́n bá ti báyìí òkè ni ó rí pé kì í wo lẹ̀ òkè ni ó gbòòrè sí náà a ní àwọn àdéhìí tó pọ̀ tó yẹ pé ọjọ́ ìgbé òkè ni ọlọ́wọ́ bá wá so àdéhìí ó fi rinlẹ̀ fún wa pé àkíkọ̀ níbo lọ́lọ́wọ́ bá wà gangan òfin lọ́wà náà olùgbọ́ mi alákùnrin ìlẹ́yìn ìgbà tí a lọ́dún Mùsá ti gbọ́ láti bẹ́ fún la ilaha illallah yìí kí ló ti expect ga sóòrò pé àlọ́dún Mùsá yọ fọwọ́ kékeré mú la ilaha illallah sóòrò yìí pé kò ní nímọ̀ túmọ̀ ẹ̀mọ́ náà wọ́n náà ọgbórí challenges mo borí padà hmm. eh, ó fi yíwa wípé tẹ́ bá ní kíláàsì rí tí ànábì mò ń sáá lò tó fi gbẹ̀lọ́ tó fi ṣẹ́gun tó fi láti yọrí tó fi gún lẹ́sẹ̀gùn tí a yìí ó náà ní kíni. Màá ẹ ká tójú bọ ìgbésí ayé ànábì mò ń sá àyè Ká wo rúkèrúdò táàbí mò ń sá tó bá lò gbà. Ká wo àwọn challenges tí ànábì mò ń sá tó bá lò gbà àti pé kí lọ́nà àbáyọ tó gbà tó fi jáde kó náà lọ́nà àbáyọ ọ̀ràn olórí ọ̀tá tí alóògùn musa ní lẹ́yìn iṣẹ́ ìtọ́n oní àmì kí ni ṣẹlẹ̀ ìrànlẹ́ olórí ọ̀tá tí alóògùn ní lẹ́yìn iṣẹ́ ìtọ́n kí ló kọ rẹ̀ tí wọ́n bá ti ẹ̀bí ọ́ léèrè pé kí làṣírí kí lágbára tí ànábì Mùsá lò tó hmm. fi jẹ gàba tó fi borí fáráò hmm. máa sọ fún wa pé àṣírí rẹ̀ ń bẹnu àyà tàfẹ́ kà tàbá ta àyà yìí tọba wà sí rẹ̀ ọmọ tó gbogbo rẹ̀ ní àkọ́kọ́ dé aláìláha ní ọ̀rọ̀ ẹnu ní àjọ kàn ní ṣẹṣiṣẹ ìyẹn ni pé wọn náà ọ̀tá tó rí kó nítorí ilé ayé tó alásìkò tá a wà yìí kò lè tó fáráò kódà kò tó kò tó bàtà fáráò hmm. kódà kò tó kò tó kò tó ìkànnà fáráò نعم سنة بابين أجاك الله في آية القرآن سورة يونس آية 88 أتدين 89 وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما نعم عن موسى السيد عن Mọ́sá ọ ọ̀rọ̀ tí ń sọ yìí láfẹ́ fi ma agbára tó lò agbára tẹ́ lórí mú ṣáàlù tó fi borí fara àjọ̀rà ti lẹ́yìn àkọọ́lẹ̀ Mùsá àrẹ́lì Mùsá ń sọ wípé Rabbana máa túmọ̀ our Lord our Lord ohun tó wílẹ̀ ní hmm. Rabbana ah, our Lord olúwa wa hmm. innaka atayta fir'auna wa mala'ahu zinatan wa amwalan fil hayati dunya you have indeed bestowed on Pharaoh and his chiefs hmm. oníwọ̀ ọlọ́wọ̀ ọba ìwọ̀lú fún Pharaoh Mm-hmm. àti gbogbo àwọn ẹmẹ̀wà àwọn mínísítà um, àti gbogbo àwọn baálẹ̀ tó kó sábẹ́ àti tó kó sábẹ́ mm. wọ́n ló fún wa ní ọ̀ṣọ́ àti mm. owó mm. owó tí a fi sáyé àti agbára tí a fi sáyé òfin wọn wọ́n sì ń sáyé náà yóò bí lo àìsàrí ìlú. and they may lead men astray nígbà tí Musa wá fẹ́ bẹ́lọ̀ láàrin ó ti kú ti pé rọ́bàná lẹ́ẹ̀mejì lẹ́yìn rọ́bàná ọ̀kọ́lá Musa rọ́bàná rọ́bàná kìdì nù alákọ̀ọ́nà ẹlẹ́ẹ̀kejì ni pé rọ́bàná lè yóò lè lú à ń tẹ̀lé ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wa ni rọ́bàná Our Lord, olúwa wa mọ́ àwọn afẹ́ wẹ́ rọ́bà nílẹ̀ kẹta òwò nílà káyẹ̀ ni ó rí pé súnmọ́ ànínábì sọ́lọ́ lọ́wọ́ rẹ̀ ni pé a máa rí jáde ó ní wà kọ́ ara musa rọ́bà náà olúwa wa ẹlẹ́ẹ̀kejì rọ́bánà rí orílò àǹtàbí ẹlẹ́ẹ̀kẹta rọ́bánà tó mẹ́ta ara mọ̀ èyí ṣe tí mú sápà rọ́bánà rá èyí tí ọ̀pá rẹ̀ lẹ́ẹ̀mejì èyí tó wulẹ̀ mẹ́ta nígbò wulẹ̀ mẹ́ta yìí òfin wà yí pé ó rí pípì ẹlẹ́ẹ̀mẹ́ta nígbò wá wulẹ̀ mẹ́ta tó wá ṣe àdúrà tó ṣe lórí àwọn tí ọfẹ́ kọ́ lọ́wọ́ bó mú kí lásàtọ̀ lọ́wọ́ fún kọ́ọ̀lù ọdí ojú bá dá àwọ̀ tìkú mà. aláṣẹ bẹ́ẹ̀ lè the invocation of you both affected. Ọlọ́run ti gbàdúrà yìí. Kí ló fi gbé ọlọ́run ọba rọ́bàlá? Ọlọ́run ọba sì ti fún ní àlàyé nínú hadith kàkàlẹ́tẹ̀ rẹ̀ pé ó ní ìwọ ọlọ́run kọ́ mi ní nǹkan tí ń fi máa rántí ẹ̀ kí n sì fi máa bẹ̀ ọ́. Wọ́n wá bíra ilé ìrìnjẹ́ ní Musa lè ṣàdúrà láàrin láìlú láìlá ìlú lọ. Ó sì láìlá ìlú lọ. Ọwọ́ sí rọ́bàlá, rọ́bàlá, rọ́bàlá, rọ́bàlá, rọ́bàlá. Rọ́bàlá yìí, àwọn túmọ̀ sí kíni láàrínà nígbò fi bẹ̀rẹ̀ ilẹ̀ mẹ́ta ọlọ́run sí ní òjò ìbá dá àwọn ti kọ́. invocation of you both is accepted. ìdá kí fún ìgbọ̀ wà ní pé kí ni àti ríkà mẹ́gbọ̀ Musa àríkà láti rí pé lò kí ni agbára kó lè bá yíwá dáadáa ẹ jẹ́ ká lọ mọ̀ pé fúnra ń lọ̀gá fún ara rẹ̀ hmm. nígbà tó mọ̀ àṣírí tí ń bẹ lọ́dọ̀ Musa hmm. tó mọ̀ àṣírí tí ń bẹ lọ́dọ̀ Musa tó mọ̀ fi la ilaha illallah hmm iná àlọ́ wọ́n fi ráhùn náà lọ síbi gbónà láàrin láàrin ọfẹ́ wí má ti kú dé tí kì bá ti bẹ́ẹ̀ ní sáwọn pé tí ẹgbẹ́ rẹ bá ti ń là ìwọ náà láti mọ̀ rẹ̀ ọ́ lọ bẹ́ẹ̀ nígbà tí ọwọ́ ìyá ọlọ́run ọba fáráhù mm-hmm. ń bọ́ lọ sáré lọ òun náà sáré lọ bí i ah, ajẹ́pá sí tí Mùsá ń lò ìtawà náà bá débẹ̀ àwa náà bọ̀ mọ́ mẹ́rìntì bákan náà ọlọ́run ọba tásìrí fíráúnà jáde ó ti tásìrí fíráúnà jáde ó ti jẹ káwọ ọmọ pàtàkì la ilaha illallah ibi alánilá ìlànà ìdí máa ń láyà nílá ìlànà ìdí máa ń gbàyàn alánilá ìlànà ìdí máa ń yọ̀nà kó nú ọ̀fẹ́ nílá ìlànà ìdí máa jẹ́ kí ìyàn fẹ́gbọ̀n onáà nílá ìlànà ọlọ́wọ́ bá sọ́nà sáti rí nùsáyà 90. وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين And we took the children of Israel across mm-hmm. the sea. Ẹ̀rí eh, ọlọ́run ọba ń pàtàn àwọn ọmọ Ísírẹ́lì wípé a jẹ́ kí wọ́n kọjá odò ọ̀gá wa sí náà bíbá ní Israel al-Bahra. Àwọn ẹni tí wọ́n tẹ̀lé ànábì Musa lẹ́yìn ìyẹn o. Àwọn ọmọ lẹ́yìn ànábì Musa alayhi salatu wa salam wọ́n kọjá ìṣòro àkójò láàpù ṣùgbọ́n ìṣòro ní káṣù àwọn rí kọjá ìṣòro ní tiwọn fa àgbà àwọn òṣèrè àwọn ọmọ ìjọba. àpárá with the first follow them in oppression and enemy. ṣé àwọn ọ̀nà náà gbá tí wọ́n lẹ́yìn ìgbéyẹ̀ ọwọ́ báyìí lónìí. follow them in oppression and enemy. Nígbà wá yá kí wọ́n wọnú omi lọ tán. He went drawing overtook him. Ẹ̀ ń bọ̀ ya odò mọ́ wọn, odò mọ́ àwọn Fíráúnà àti àwọn ọmọ ogun. Nígbà tí odò mọ́ wọn tí kú fẹ́ dé, Fíráúnà wá wọ́n ń jàjà bọ̀ pé mo fẹ́ jáde mọ̀. Òun náà ọmọ wẹ́wẹ́, mm-hmm. òun náà wẹ̀ ọwọ́ ẹ̀ ó sì gbogbo ọ̀sàgbára bí ọkùnrin. Ọ wá rí i pé mi ah, ah, ní pé agbára kan bẹ tí mo sá ń lò. Agbára tí ń dùn làwa náà fẹ́ wí, ó ní ńlá aláwì láìláha ìlàlàdí àmàlàdí àtọ́bà ilé gé làdí àmàlàdí ìbánu ìsìràílà kó bẹ́ẹ̀ Ìbálà ọ̀. Ìbàbọ́ mẹ́ ọ̀. Bábọ́. Láìláha ìlàládí àmàlàdí. Ọmọ ìyá mi tí ń rí láìláha ìlànà ọ̀tọ́ ọmọ ìyẹ̀ kò yẹ kí Mùsùlùmí kàkà kò yẹ ká ti àbá ọlọ́dọ̀ babaláwo mọ́. Kò yẹ ká bá ọlọ́dọ̀ aláàfáà mi ọmọ. A tán lè ká bá ọlọ́dọ̀ ẹlẹ́sìn mìíràn. Hmm. Àyẹ̀mọ̀lá Annahu láìláha ìlàládí àmàlàdí ìbàlẹ̀. Owó ìtùmọ̀ kò rí wí délé. Hmm ọlọ́run òjì orí ìdílẹ̀ ìgbé ń tẹ́ kó wí nípa rí ilá yẹn kò rí ní síbẹ̀ ní ìtàmẹ́lò nípa báyìí àfihàn náà mọ̀ pé ní kí ànábì Mùsá ń lò láti rí oní àmì la ilaha illallah ìrújọ ọlọ́run ọba ti kí la ilaha illallah fún ànábì Mùsá rí bẹ́ẹ̀ náà nígbà tí ànábì Mùsá á tún tojú bọ díẹ̀ nínú ìgbésí ànábì Mùsá rẹ̀ kó lè bá yí wa lára nígbà tí ànábì Mùsá ti ń bẹ̀rù tí wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè ká mm-hmm. ṣíwájú lọ́kọ́sọ́s àyà 20 sí 21 ọlọ́run ọba dá ọ̀rọ̀ rẹ̀ lẹ́bẹ̀ẹ́ pé wàjá arọ́jùlọ mi. wàjá arọ́jùlọ mi akọ̀sọ̀ ìmọ̀lì ilẹ̀ ti ọ̀sà قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين نعم Ajẹ́ kí lè máa rọ nì. Àwọn èèyàn kan dé, ọkùnrin kan ó dé láti tó jìnà láti ẹ̀tí. From the Eh, end of the city. Eh, ó wá bá ànábì Musa àyè ìsára. Àwọn ìwọ̀ Musa ra dájú sáká. The sheep are taking counsel together. Wọ́n ti mí ni wọ́n ti pèsè pè lórí láti kí you láti pa ọ́ dànù. So mm. escape. Láti ti máa sá lọ. Sá lọ. Truly, I'm one of the good advisers. Lọ́wọ́ máa pé tí mò ń sọ fún ọ̀rìn dúdú ọ̀rọ̀ ní okò síta mm. tó síta mẹ́rin máa ń ṣe méjì mẹ́rin òtítì Ànábì Musa náà yà tẹ̀ lọ́rọ̀ tó wí fàkọ́rọ̀ jẹ mí nìyà. Oní àwọn ajáde kò nínú ìlú yẹn, oní àti àkọ́ ìfá ni ẹ tààrọ. Lókè àbọ̀ in a state of fear. Ó ń fi ẹ̀rù ń ó ń bẹ̀rẹ̀ àwọn ní ká máa wo ibi tí áfíríkà kámbà ti máa wò káàkiri bọ́kàn ọba balẹ̀ onígbèsè wọ́n ti lóní gbèsè máa kí wọn lọ́bọ́ bá ti rọ̀ lọ́rùn hmm. bàbá ń sáré lọ lọ́rùn pé wọ́n lé ọbọ̀ lásìkò ohun tó máa kìlọ̀ náà ah. ẹ̀rọ pé tí ọkàn rẹ̀ balẹ̀ orí ìrìn gbèbì kan ojú ìrìn gbèbì kan yọ́ta máa wò káàkiri àlẹ́ àwọn ọ̀sọ́ yí pé kí ni kò sí kí ọ̀sẹ̀lẹ̀ igbe ń bẹ tí ó gbé wa hmm. bẹ́ẹ̀ ni ń bẹ tí wọn fi ní rí wa ìjẹ́ hmm. wọn bá bọ̀ wá hmm. mo lálùwò mo ní nǹkan nǹkan wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o wọn lo sábàbí ti wọn wọn àfá bàbá ti rá àfá tí ò lo sábàbí mà pé òkè ìdánilé ní ìdí àfá ti tẹ̀lé à àwọn ọmọ ń sá ọ́sá fọ́ta rẹ̀ àdéṣọlá tó wọ̀ sàlámù àlọ́bì mi ń sá ẹ̀rú bá àdéṣọlá tó nígbà tí àwọn àfẹ́ ní ṣùgbọ́n tẹ́rù ń bá a lọ ní ẹ̀rọ bá lọ ẹni ọlọ́run ẹ̀rù máa ń bà wọn láwọn àkókò kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ní lọ láéláé ẹni ọlọ́run àyà wọn máa járáwà àkókò kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ní lọ láíláí ẹni èṣù náà ní tẹ́rù bá ti bẹ̀rẹ̀ sí bàbá yóò máa bẹ̀rù tí èkó láyé mm-hmm. tó bá gba tàwí tó bá ti islam lùkù náà mm-hmm. ààrẹ ni wọ́n sá àbí ni jáde ọwọ́ àṣà nígbà tí wọ́n ń sá lọ kọ̀ wá gbára lé sábàbí nìkan ṣẹ̀mù tí ìyàbá ń sá ẹ̀yọ́ bí ní káwọn òyà eré ẹni tí ó lè ń bá eré oró lẹ́sẹ̀ ẹni o ẹ̀yìn òye lè ní bá o yọ́wà gbọ́ra létí àlébì mọ́tò sí báyìí àlébì wá sọ pé kọ́ rọ́bí náà jí ní ní ọlọ́kan omi bọ́ọ̀lì ní. My Lord, save me from people of wrongdoers. rọ́bì rọ́bì ló wà ní ìlànà ọmọ ọlọ́run oṣù mú sábàbí nípa báyìí dáhùn ní wọn sá lò wọn ò mú. ọba ti ẹ̀lọ tí wọ́n náà bá lọ láàrin ẹ̀rọ lọ́wọ́ tí wọ́n bá nílé ọkùnrin àtọ́ tí wọ́n bá nílé ọkùnrin bẹ́rù ń bọ̀ bẹ́rù ń bọ̀ ẹ̀rù bíbà yẹn kúrò mẹ́rin ẹ̀rọ mọ̀ wípé tàbí kó pé rọ́bì hmm. rọ́bàná rọ́bì kànábì Mùsá olójú rọ́bì rọ́bàná lọ hmm. kí máa nàbí Mùsá lò rọ́bàná tàbí ẹ̀yà ah. àpá ẹ̀yìn èèyàn ẹ̀yìn mùsùlùmí tẹ́yìn tí ó kọ lásán yìí gbogbo kọjá lajàrá tẹ́yìn pé ẹ̀jì wúlẹ̀ hmm. ànábì Mùsá ọmọ gbogbo orúkọ táwọn ṣe wù ńlá màmí bó bá pè gan yóò ha olé ní ṣe wá mọ̀ jàǹdà mọ̀ jàǹdà so àmẹ́bí mọ́ sọ́dọ̀ bí yárọ́bì yárọ́bàná yárọ́bì yárọ́bàná yárọ́bì ẹni tí yárọ́bì yárọ́bà náà bá ti tó èso ó tó ọkọ̀ dà eh, gbogbo ẹni tó bá ti ń wá nǹkan káàkiri àwọn ìmọ̀ kan wá ìsìnmi ìsìnmi kí ni ń sìnmi ìsìnmi mo ní ń sìnmi ìsìnmi náà ni ó sì ọ̀rọ̀ náà padà náà torí ìdílé yìí ànábì mọ́ sáré sọ́dọ̀ àtọ̀wọ̀ sọ́dọ̀ ó pe ọlọ́run ọba ọ̀fànà àtọ́bù wọ́n lọ tú àlẹ́kùn ọ̀rán wò láti bẹ̀rẹ̀ dópin ó rí pé àdúrà àwọn àìlẹ́dẹ̀ ọlọ́run kọjá rọ́bànà àti rọ́bì lẹ́wọ̀n tàbí wọ́n bí àlọ́hùnmá àlọ́hùnmá rọ́bànà rọ́bì náà ní ń wí àwọn òwúrò kú ní wọ́n wù ẹ̀yin mùsùlùmí dáhùn gbọ́ mi kọjá káwọn afá ìyọ̀ máa tàn jẹ mọ́ gbogbo máa faṣọ gba ìsìn nìkan ni máa tó gara gbogbo gba ìsìn nìkan ni máa gbé lọ́gbé jùlẹ̀ padà síbi yá rọ́bì padà síbi yá rọ́bànà ọ̀rọ̀sílẹ̀ aláhùnmá àwọn àgbà orúkọ ọlọ́run ọba náà ìlẹ́fà báyìí ẹ̀jẹ̀ ká mọ̀ wípé nínú ẹ̀kọ́ tá a máa lò tá a bá ó tó dípá kú lórí kókó náà ní pé ká máa rántí ọlọ́run ká tó nǹkan lọ́wọ́ rẹ̀ kí ọlọ́run má ọ̀rọ̀gbé yá ya lákẹ́rùn tó bá dárúkọ lọ́nà hmm. báyìí wà ní ìlú ìní gbogbo ẹ̀kọ́ tá lọ́dọ̀ ànágbà Muhammad lẹ́yìn lè ta lọ́dọ̀ ànágbà Musa gbogbo àjọ àtọ́tọ́ rẹ̀ lẹ́yìn rọ́bì tàbí rọ́bà náà ló tó máa tọrọ tó fẹ́ béèrè hmm. gbogbo àjọ rọ́bà náà tàbí rọ́bì lẹ́yìn ìgbà náà yóò ti wá ẹ̀sùn àbí èrè tó ẹ̀jẹ̀ àwọn ẹ̀rọ ní ti ọlọ́run á tó bẹ̀rẹ̀ àdúrà hmm. ìfọ́ àtàtà kí àdúrà mọ́lẹ̀ hmm. ah. jẹ́ àmàlọ́lọ́rọ̀ ní ti ọlọ́run mọ́jà pàdé ní ọjọ́ wa ah. ìkọ́kọ́ rẹ̀ ti ọlọ́run náà hmm. tó ti gbọ́ mọ̀ sí ọlọ́run. Ìdí ká lọ mọ̀ pé ọlọ́run ọba aláàánú jùlọ tó ga jùlọ ni ọgbọ́lá fáwọn ẹ̀dá rẹ̀ kan lórí àwọn ẹ̀dá mìíràn agbé ọlá fáwọn ẹ̀dá rẹ̀ kàwílẹ̀ àwọn ẹ̀dá àlọ́lá tí wà wà lọ. Àwákálá wá ní ọlá ní ọ̀rọ̀ lè rí ẹ̀dá ọlọ́run kan sọ́lọ́ wọn bá dá àfikọ́ máa rí kan tí ó máa dá àjù kan lọ. Mọ̀ wá jẹ́ pé lá ìlàhà ìlà òun ló fàṣùwọ̀n jù ní kí ń bẹ́ gbogbo sẹ́wọ̀n lọ. Òun lọ fáwọn àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ láìyọ kankan kò mọ̀. Nàám, àlá ìlànà kì í ṣẹgbẹ́ ọ́fáwọn owó nínú òṣùwọ̀n ìdí gbogbo lórí ilẹ̀ lọ. Ó lè tún wúwo nínú òṣùwọ̀n ìdí gbogbo tí ń bẹ nínú sánmà lọ. Àyà àfọlọ́wọ̀n bá nìkan. Lọ́lá ànábì fi sọ́nà àdìsí pé máa láti bí hìn nà láìlà ìlànà ẹgbẹ́ bí àdìsí kó di sí tí ọlọ́wọ̀n bá fi ń sọ̀rọ̀ fánà. Nàám, ìyẹn ti yá ikú láìlà ìlànà òkè gbé ìlú orúkọ àrùn yìí kí wọ́n gbé gbé ẹni pé ó gbé nǹkan mi. lọ́pọ̀ sí pé tí wọ́n bá ń ṣe ìrántí láìláìlá lọ́tí bá ti ń ṣe díkì hmm. tó ń wí lẹ́nu hmm. tó ń lò lájẹ́ ọ̀kan hmm tí ń lò lábẹ́ ọ̀kan nígbà tí ń ṣiṣẹ́ ṣe ẹlọ mọ̀ pé ní òwúwo hmm. tí wọ́n bá ní jí máa mú ìlànà òwúwo kí èèyàn tẹ̀sán wọn hmm. láàrin pé kó wílà ìlànà lọ òwìlànà Ọ̀rẹ́ ńlá lásán náà ni náà làwọn èèyàn ti ṣe ẹni láti sọ́ra láti jẹ́ sí pé láìláìláwọ̀ tí a máa wí ẹ máa wí lẹ́nu ẹ máa lájọ́ kan rẹ̀ ẹni tí ń lájọ́ kan láìláìláwọ̀ kò ní sóòrò fún pápá láti òní sí láìláìláwọ̀ kò ní wà ní ilé rẹ kódà kò ní wà ní ọkọ̀ rẹ̀ ò ní kí pẹ́tọ́ ẹwà lèyàn fúyẹ́ ẹni tó fúyẹ́ jù lẹ́ni tó jù láì lára lọ́wọ́ ẹni tó fúyẹ́ jù láì òun náà lẹ́ni tí ó jù láì lára lọ́wọ́ ẹni tó wúwo jù náà lẹ́nu tó di láìláà ìlọ́pàá àwọn èèyàn tó fúyẹ́ nínú bọ́ọ̀dì ara wọn tí wọ́n bá ti láìláà ìlọ́wọ́ dáadáa wọ́n wúwo padà sàbí àgbáyé Abdullahi bin Mas'ud yàgbà alákòjúwe rẹ̀ ẹnu àdíjì mamu àbúyá alágbàbà wọ́wọ́ Hassan oníkọ́ra hmm. Rasulullah sallallahu alaihi wasallam Abdullahi bin Mas'ud nínú ta ó yàgbé pé ẹni tó pẹlẹngẹ ni wọ́n hmm. wọ́n ni wéètì ti bọ́ọ̀dì ara hmm. wọ́n pẹlẹngẹ wọn tó ń ga púpọ̀ mo jẹ́ nìkan tó slender. Àlẹ́bí wá ń sọ fún ayé pé ẹ máa wó eléyìí ọ̀lára ní bọ́dì ni ó ju àwọn bàbá bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ kẹrin yẹn. Ó ju gbogbo àwọn àyà bàbà kẹrin yẹn. Àlẹ́bí ni wàlẹ́bí nafsi bìyẹ́dì. Wàlẹ́bí nafsi bìyẹ́dì. La Abdullahi fil mawazin. La Abdullahi fil mawazin. Yawm al-qiyamah. Yawm al-qiyamah. Athqalu min Uhudin. Athqalu min Uhudin. Allah. Allah. Wọ́n ni Abdullahi fún ẹ pé ó wúwo jòkè óhùdì lọ. Mm. The prophet Islam said that the Abdullahi Masud is heavier than the mountain of Uhud. Wọ́n náà ti mọ̀ òkè Òkè Uhud nílẹ̀ Yorùbá ẹ̀mí ọmọ òkè tí mo lè fi wé. Mm-hmm. Bọ́bá wà ẹ̀ ń bá mọ̀ ó lè wá hàn mí padà gbogbo àwọn arábẹ́ òkè kan lókè ìbàdàn hmm. èmi kan ní olókè mẹ́ta kan níbi kan kì í mẹ́ gbogbo ilé òun ò tó stẹ́ẹ̀pù tí èèyàn tẹ̀ tó fi lókè ó ah, Abdullahi bin Mas'ud anabi ní ó wúwo ju òkè òhùdì lọ ẹni olùgbọ́ mi alákùnrin hmm. mo ti wá wo àwòrán sí kíláàsì mi tọ́lọ́run fi ń gbọ́lá fún Abdullahi bin Mas'ud ní agbọ́lá fún èyí ipò wúwo tó báyìí hmm. àwọn awò pé kíláàsì tọ́lọ́run fi ń gbọ́lá fún àwọn nǹkan tó dájú lórí àwọn nǹkan yòókù tó bá débi tí wọ́n fi kìíní kan lọ láti kan ìwá dé yọ ọ̀tọ̀ wọ́n fi kìíní kan lọ láti kan hmm. wọ́n dé yọ sí wọ́n fi kìíní kan lọ láti kan àwọn wò ní síbi kí ni àṣírí tọ́lọ́ ń fi ń gbọ́lá fún kìíní lórí hmm. àwọn wò sọ́tún sósì àwò sí pé kò sí nǹkan kan tí a ti ń lọ láti àwọn lọ́jọ́ tàwíìdì náà. àwọn nǹkan tó náà bá gbọ́lá fún lórí ìtàn ọba ọjọ́ kí lọ́ba ọjọ́ ọjọ́ jùmọ̀ kí lọ́ fà á ìrántí ọlọ́run ọba jọ́nà yàtọ̀ sáwọn ọdún ìyá ìlà kóbi láti sọ láti fún ẹ̀ṣọ́ wábí tẹ̀wó ní ọ̀gbìn ńlá wábí kòrò lọ́ àkẹ́sí àwòrán kí àwọn kí ni àwọn àṣírí gan tó wáyé pé ọlọ́run ilé ah, ọ̀dàdìrẹ́ lọ ilé ọ̀dàdìrẹ́ lọ ní dèèyàn ọ̀dàdìrẹ́ lọ ní dìmọ̀lá ọ̀dàdìrẹ́ lọ pé kò sí nǹkan kan pé tàwíìdì wọn èyí káwò ní ìṣẹ̀lẹ̀ àdìyàwó ṣe máa ní ọba orúkọ eh, gbogbo ẹni tẹ́ bímọ àtàwọn tá bímọ lọ́wọ́ náà àtàwọn tó bímọ lọ́wọ́ hmm. àtàwọn tó bí tiwọn náà dábàá hmm. ní wọn fẹ́ mọ ọba orúkọ nínú ṣẹ̀rẹ́ àṣíyà ọba orúkọ ní tó kí gbé ní orúkọ ẹgbẹ́ kò sẹ́gbẹ́ hmm. ẹ̀ lọ́dà kí èèyàn pé kí èèyàn pé òun lálà orúkọ tó ń fẹ́ sọ ọmọ àwọn ni hmm. tí ọba ti jẹ́ ọba orúkọ tá a fẹ́ sọ yìí ọmọ rí kò jẹ́ ọba orúkọ. àfẹ́ hmm. òfin kí ló ń sọ orúkọ kan dọ́ba في توحيد لك قال حديثنا مع مسلم وجاوة عن ابن عمر عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما وني أوديسي ولهم وبعث إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن The most beloved name to Allah is Abdullah and Abdul Rahman. Allah Akbar. Orúkọ tó dáa tọ́lọ́n fẹ́ràn sí. Orúkọ tó rẹwà jù tọ́lọ́n jọ́nú sí jù. Àlọ́bà ikùn. Àhábà àsìmá ikùn ìlàlá. Inna àhábà àsìmá ikùn ìlàláhi Abdullahi wa Abdulrahman. Abdullahi wa Abdulrahman. Kí o bá orúkọ, yára bẹ́rẹ̀ fi kí lọ bá orúkọ, ọ sọ pé Abdullah. Kí lọ bá orúkọ Abdulrahman. Abdulrahman kan sí bàbá lómi sí ìdí òmìnira. Hmm. Ọba orúkọ Abdullah ọba orúkọ ọba orúkọ àwọn wò pé àá àwọn orúkọ tó dáa pọ̀ ìwé ìwò lọ́gà Abdullahi kí lọ́gà tó sorí báyìí torí pé ọ̀bùdíyà wà ní lẹ́gbẹ̀ẹ́ náà ọ̀bùdíyà ni pé ìṣètà òhìdì fọlọ́ọ̀nù nìkan gbé gbogbo nǹkan wa ọlọ́run lónìí wọlá àrùn àṣìn wọlá àrùn kankan láti wọlá ọ̀rọ̀ ẹgbẹ́ tọba wò pé kí lọ sorúkọ ìjọba tàwíìrì lọ kí lọ sorúkọ ìjọba láìláì ọlọ́run ẹjá tó lọ́wọ́ sórà àlùkò àti àwọn sórà àlùkò àti ẹmá ní ọba sórà náà lọ́kò àní tàbá wájẹ wájẹ ó dìpé tàwíìrì ní mẹ́rin ẹjá lọ́wọ́ hadith mọ́ Bukhari àti mọ́ Muslim gbọ́wà ní hadith al-Khudri radiyallahu anhu Abu Sa'id al-Khudri radiyallahu anhu qala nabiyyu sallallahu alayhi wa sallam The prophet told his companions one day. Àyájú àhádùkùn máa yẹ́kọ̀rọ̀ àsúlù kalkọ̀rọ̀ àánì ti I Àlẹ́bí ní àáṣe alẹ́rìnúyìn tó yẹ́kú yóò wík débi pé kò kẹ́rin lè ka one third alkùnránì lórí ọjọ́ kan. Ẹni pé ìdákanú ìdámẹ́ta alkùnránì. Sáà alẹ́rìnúyìn tó yóò wík débi pé kò lè ka ìdákanú alkùnránì. No, they're not an Quran. Do Roger can do The prophet said, I will find any one of you that will not be able to recite one third of the Quran. one will be pé ah, ah, ah, ẹni tí ó bá ti one third of the Quran lóru ọjọ́ kan, a jẹ́ pé ó ti lẹ́ńlẹ̀kú lẹ́yìn. Ah, nígbà táwọn ọ̀sà tó gbélé yìí. Màṣọ́ kọjá ọdẹ kan àlẹ́ ìsìn. Wọ́n ní ọ̀rọ̀ sọ́dọ̀ lọ, ẹlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó sọ ẹlẹ́kọ̀ọ́. Sani ọ̀ka sólùsù Quran ní àwọn ojú kan. Ó ṣòro ṣe fáwọn. The component of it very difficult. Wọ́n ò sì mọ̀ fún ibi káyọ̀ náà ti ń lọ ọ̀tọ̀ sọ́dọ̀ lọ́wọ́. Wọ́n lọ Àwọn ni Abuja. Abuja ni wọ́n. Wọ́n kọlu. Ayúna yóò tí kò dáadìí kàwọn. Àwọn ìgbàgbé àtúbẹ̀wò àtúbẹ̀wò torí pé torí pé o ti ní ẹni tí ọba ti lè ṣe òun lọ ya ọ̀ lẹ́kùnlẹ̀ ọ̀wà tí ní ọba tó lágbára. the component of man of us can be able to do that. Ah, àwọn àbí sọfà ní lẹ́bi ńbẹ sọlọlọ àbí wàá sọ fún ọgbẹ́ ajẹ́ ah, pé ẹni tí ọba ti lè ṣe ọ̀lẹ́ ọ̀gá ọ̀lẹ́ torí pé tí mo sọ fún yìí mo fẹ́ fún yín Àbújá ni hmm. kí ni nǹkan náà lẹ́bi wàá sọ fún Allahu al kó o decide kọ ọka sọ́dọ̀ ní kíláàsì kọ ọka yọ kan rẹ̀ ó ti ka one third lókè ní àwáwò pé kúrò wà lọ́hùn ẹ̀yin jẹ́mọ́ tẹ́ ń gbọ́ mi nílé ẹ̀jẹ̀ bá ń ka kúrò wà lọ́hùn náà bismillahir rahmanir rahim kúrò wà lọ́hùn ahad àwọn ọ̀sán rẹ̀ láti gẹ́gẹ́ bá yà ولم يكن له كفوا احد. كل والله àti kan sórí kan. Àbẹ́ ìlú wa ń tọ́jú kan. Kò tó tẹ̀jú kan. Kò tó ìṣẹ́jú. Àwọn àwọn òwe kò wà lọ àjẹ́ tí ṣúra àti ògùn jù báyìí lọ tó wá gbé gbogbo ìdákanú ìdá mẹ́ta alùkọ̀ aráyìn mi wọ́n wá wò lọ wọ́n wá rí gbogbo sí nǹkan méjì pé ṣúra àtàwọ̀ṣẹ́dù ni ṣúra tó tàwọ̀ṣẹ́dù ló kọ ìjẹ́ ṣúra tó la ilaha illallah torí pé gbogbo tí wọ́n sọ ń bẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kò sí nǹkan kan bẹ̀ ju ọlọ́run ìròyìn orúkọ agbára rẹ̀ bó ṣe tó bó ṣe kàmà hmm. Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad eh, so torí ìdí lẹ́yìn àtúwà ti rí pé ìwú lọ́sọ súra yìí di ọ̀gá àbá pé kí lọ́sàn ó dì yìí torí pé ó ń kí la ilaha illallah hmm. tí wọ́n náà bá ti ń kí la ilaha illallah wọn náà dọ̀bà tó bá ti ń kí la ilaha illallah tó ti ṣiṣẹ́ sí tọkàntọkàn ìwọ náà ó dé èèyàn ńlá hmm. ó dológo láyé nínú ẹ̀sìn ó ń dológo láyé nínú ìsàyé náà àtọ́wà lọ wọ àwọn àyà àpẹẹrẹ àwọn àyà ìkọ̀ọ́rọ̀ pọ̀ hmm ìwò tún lọ̀gá wọn. ìwò tún lọ̀gá. nígbà tó ń débi ọba náà nígbà tó ń débi ọba ayà náà a tún bá pé àṣírí ẹ̀ kí ọba bẹ̀rẹ̀ rẹ̀ Allahu la ilaha àti láàrin náà lọ́sọ̀rọ̀ ọba ayà. Ọwọ́ ní Sahih Imam Muslim tí àyà wà ní ìtumẹ̀ fọ́lá ní. The best aya is the aya to continue. Àpẹẹrẹ lẹ́ẹ̀kẹ́ àtúnwò ìlú, ìlú pọ̀tọ̀ lọ́wọ́ ọba jà. Bẹ́ẹ̀ni pọ̀. Ọba kàti Nàìjíríà, ọkà ti Áfíríkà, àwọn ìlú láfíríkà, ọbọ̀ tí Asia, ìlú pọ̀, ìlú wo hmm. Ìlú nígbà wá rọ bàálù tán àwa wà sí rí pé kíláàsì rí lórí tọ́jọ bàálù hmm. àwa bá pé tàbí ìdìnnà ẹ̀sọ́fẹ̀ kọ́sọ̀sì àyà fi ti sẹ́nu ọlọ́run bá sọ pé. أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. ọlọ́run bá sọ pé أولم نمكن لهم حرما آمنا ìlọ́wà lásọ ìlú yìí tí ti mọ́kà yìí lásọ di ìlú ìlú ọ̀wọ̀ ìlú fọkànbalẹ̀. have we not established for them is security sanctuary Mecca. fọkànbalẹ̀ Mecca to which are brought. gbogbo ẹni tẹ́ ń lọ mọ́kà tẹ́ ń lọ tẹ́mọ̀ ìròyìn ìjọba ìjọba ìjọba kan ìjọba kan jẹ́ sábàbí lásán. Hmm, jẹ́ sábàbí lásán. àti ọlọ́run ní ìjẹ́lẹ̀ mẹ́ta. Ọlọ́run ni àwa láti lọ pé eh, security wà ní. Lọ́jọ́ hmm. sí pé gbogbo ẹ̀yin tẹ́ ń dojú ìjà akọ ìlú ibi tí kàárà wà. Ah. Eh, ẹ má rò pé àwọn èèyàn nìkan lábàá yín jà nìkan. Àwọn màláìkà ń bá yín jà. Hmm. Àwọn ogun ọlọ́run ọba táwọn ojú ìlú ń bá yín jà. Ah. Hmm. Àwa láti ààyè ńlá yìí tí security ọmọ wà mẹ́rin. Happy not entirely for them is security council in Dhaka. Àwọn yóò àrùjútù kí ló fà títí àtúrí bẹ́ẹ̀ àsáṣẹ ọlọ́run sí lórí ìlú tí a bá yìí àwọn àmà bẹ púpọ̀ lọ́wọ́ bá mú fọkànbalẹ̀ wá sí lójú àìní fọkànbalẹ̀ àgbádùn ayé àìní fọkànbalẹ̀ àyà ọmọ àmọ́ ti ti kí ó dìtì ẹ̀fún rẹ̀. Mm-hmm. ọlọ́run tó mm-hmm. rìn ẹnu síláti tí ọlọ́run wọn bá sọ wípé wàhálà ìbára di àmì ọlọ́run ìlú yìí ìlú tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún imáka àmì ìrùn ni by this city of security ẹnìkan ò lè yọkù lọ́lọ́run fi rọrùn pé àmì ìjọba pè ní àmì lọ́rùn pé ó ti lẹ̀ mọ́lá panu mm-hmm. ah, ó ti lẹ̀ ó ti dára ẹ̀ ẹni pé ìfọ̀kànbalẹ̀ ní kásíngbọ̀. by this city of security. ní àti àwa lakúgbò lára báyìí. Hmm àwa wá ìdìbò ah, gbogbo ló ti wá jẹ́ kí wá pé ilé ìlú wa lọ́gá báyìí àwa di àwa bá pé pé kò sí nǹkan náà ìdìbò wọn ti tàwíìdì lọ wọn fi tàwíìdì dálẹ̀ ta lọ dálẹ̀ ànábì Ibrahim ní àlẹ́ ọ̀dà máka alẹ́ ànábì Ibrahim ní àlẹ́ ìfọ̀rọ̀ àti ọ̀sẹ̀rà ẹn tí ara ànábì Ibrahim fi ẹ̀sà bíi ìṣèké máka tàwíìdì ọmọ ìyàwó àtọmọ wọn ti sẹ́yìn ẹ máa kí ẹ máa sẹ́sìn ẹ gbọ́dọ̀ fẹ́ bọ̀ mm-hmm. wọn ò mẹ́bọ̀ ń jọ ìní pé ìlú tá a bá fi orúkọ ọlọ́run ọba bẹ̀rẹ̀ káàfin nǹkan míì ló pọ̀ mọ́ hmm. ẹ̀yin onílù ẹ̀yàn ọba àlù tẹ́yìn tó ṣe kó ṣe kiri pé ìlú yẹn afẹ́ kó tùbà kó tùṣẹ́ hmm. tẹ́yìn lọ gbé ẹbọ tẹ́yìn gbé gbogbo rádaràdá káàkiri hmm. ni ẹ tún ń dá wàhálà kún lóyún padà ní. Ah. ìlú tẹ́yẹ̀ establish pẹ̀lú káwọn hit láti pilẹ̀ ẹ tún wá sókè ṣíríkù ẹ tún ṣe tún ṣe wòsàn tẹ́yìn mọ̀ pé àìsàn báyìí sàn tó ń dára fún ìlú tí wọ́n company ilé ẹ̀kọ́ tó máa ń fi gbogbo kárakàrá tí a máa fi ẹmọ́ rí ìmọ̀lẹ̀ nǹkan kan mm. máa ń fi bẹ̀rẹ̀ tó bá fi lè fi bẹ̀rẹ̀ yóò wo padà tó bá fi bẹ̀rẹ̀ padà bá fi bẹ̀rẹ̀ yóò bàjẹ́ padà lọ fi tawhid establish alábì Ibrahim ó fi tawhid establish ìlú Maka mm. ọlọ́run wa ni níbo ti fi tawhid bẹ̀rẹ̀ ni mo ti lẹ amúnù mọ́lára mm. mo ti lẹ ìfọkànbalẹ̀ mọ́lára mo ti lẹ security mọ́lára ọlọ́run bá sọ pé wàhádà ìbàládì àmì. wàhádà ìbàládì àmì. by this city of security. Hmm nígbà tá a wá wo àwòyé tí ìlú káàkiri ìlú wo lọ́dà àdìpé mọ́kà kí lọ́wọ́ á sọ ti di pé ọlọ́run fi bọ́lá fún spirit and tawhid ẹjẹ́ tó lọ wo àwọn àyè ààyè ti mẹ lórí ilẹ̀ ayé pọ̀ èmi nílé bàbá sí ni ìwọ náà tó ń gbọ́mi náà nílé bàbá ìwọ náà sì nílé ọkọ́ gan ilé rẹ̀ sára àti ilé ilé tiẹ̀ náà nù ààyè hmm. pọ̀ ọjà ń bẹ hmm. ṣọ́ọ̀pù ń bẹ fíìdì ń bẹ skul wà hmm. madrasa wà gbogbo ẹ̀ wà àwọn àwọn ilẹ̀ náà bó ṣe ààyè bó ṣe pọ̀ tó yìí ààyè kan wà tọ́lọ́ lájà ààyè kan lọ tu tu tu wa tu fún wa wa wà pé òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé àbúrò lèdè láàdì ìlàlọ́rí ànábì ń bá fẹ́ràn lórí ààyè nínú ti ti tán àtún wá sọ ti ààyè kọ̀ọ̀kan ní ìlú kọ̀ọ̀kan hmm. ààyè tọ́lọ́wọ́n bá fẹ́ràn jù ní gbogbo ààyè kọ̀ọ̀kan ní gbogbo ìlú kọ̀ọ̀kan òun náà níbi tí mo fẹ́ràn ti bá wà náà. The prophet may peace be upon himself the best place on the surface of the earth is the mọ̀ wọ́n bá kókò ìkéde fún gbogbo èèyàn ọba aláyé tí ò sí mọ́sálásí ń lò ní ẹjẹ́ gba mọ́sálásí láyè ẹ tètè wáàyè àwọn ọba kan ti wà tó lẹ́sẹ̀ àárín aláwọn ìlú kan tó lẹ́sẹ̀ àwọn gan ni wọ́n ń sáré gbé dákun àfẹ́ni mọ́tá sí ń lọ àwọn àfẹ́ni mọ́tá sí ń lọ àwọn peace náà lẹ dálẹ̀ ní òdúnjẹ bá kan mọ́tálásí mo sì ń fẹ́ ilé ìfàwọ̀ ọba aláyé tó ń gbógun ti mọ́tálásí àbíjọba tí ń gbógun ti mọ́tálásí àbíwọ̀ ẹ̀dẹ́ èèyàn gan lásán tó ń gbógun ti mọ́tálásí lọ mọ̀ pé ọlọ́run ni òun kọ́lẹ́ta ogun sí yọ̀bọ̀jà yọ̀bọ̀jà oríṣi ààyè tọ́lọ́run fẹ́ràn jù lórí ilẹ̀ ayé náà ni mọ́tálásí bẹ́ẹ̀ ká bá wá ní mọ́tálásí ò ní dìde ń bẹ̀ ó rí pé ọlọ́run gbógun ti ọ ààyè tọ́lọ́run fẹ́ràn jù lórí ilẹ̀ ọ̀nà ni mọ́tálásí kẹ́nìkan wá ní ẹ̀mí kọ́ ní òní

láti tàwí àti pé tàwí ní láìra lọ́n bẹ́ masáráṣí lọ fa àyè masáráṣí lórí sókè náà àtúnwò àwọn ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́ ọba tó ń jábá kan àtúnjú àwa lọ àti pé àwọn àdẹ́bẹ̀ ọlọ́run yẹn dájú àwọn òjòjò ọlọ́run ọba yẹn dájú ní ẹ̀dẹ́ ènìyàn àwọn òbí kí wọ́n fà síbá apá wọn kùn jù tiwa lọ ni àbójú wọn pọ̀ jù jù wa lọ kó kún pọ̀ jù wa lọ ojú kan náà lọ ni apá kan náà lọ ni àṣẹ kan náà lọ ni kí ọlọ́run fi jẹ́ lórí lárugẹ sórí tàwíìdì ni ọ̀rọ̀ bá kí wọn lọ sọ́tù mọ́ríyà mú pé wùlá ìkàlẹ́dínà ànàmọ́ ọ̀hún àlẹ́yìn mìíràn nàbíyí ومن يطع الله والرسول نعم سورة مريم نعم أولئك الذين أنعم الله عليهم من النبيين ألم كما في أمويني أيوتي Those were they unto whom Allah bestowed his grace from among the prophets. Ẹ̀yàn eh, pé أنعم الله عليهم من النبيين. Àwọn náà la gbé yìí fún, la gbọ́lá fún, la fún, la gbéga, la gbé lárugẹ.

فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما náà nítorí àyà yìí ó ń túmọ̀ pé àwọn ànábì ọlọ́run tó lọ ń gbọ́lá fún àwọn ànábì ọlọ́run àwọn tó tó kù díẹ̀ kan dà ànábì ọlọ́run là ń pè é sí gbèdé àti àwọn ṣòhádà àwọn tí wọ́n kú sójú òkun ìtàwọn ẹni eré gbogbo nǹkan tá a fi gbọ́lá fún wọn yìí ò ju wípé wọ́n ti tà wọ́n yé jù lọ. dáálí kálí fọ́pùlù mi ní ah, àti àpàlẹ́ ipò ọjọ́ kan nínú ẹ̀jẹ̀ ńṣe láìláìlọ́wọ́ ọjọ́ kan nínú ẹ̀jọ́ lábẹ́ ọkàn láìláìlọ́wọ́ sí ọjọ́ kan ní àti nílò la ilaha illallah àwọn náà lẹ́nu dúpẹ́ fọ́lọ́wọ́n ọba rẹ̀ ní ìfọ́ yọwá kù níbi àwọn àǹtí la ilaha illallah ìjọ́sìn ní àǹtí la ilaha illallah àwọn náà ní ṣírkù ẹ̀bọ ìjọ́sìn ní àǹtí la ilaha illallah àwọn náà ní bíbíà àdàdàálẹ̀ ìjọ́sìn ní àǹtí la ilaha illallah náà ní ìyapa kámáṣe tí ó àkórí ọ̀rọ̀ tá a wà nínú ẹ̀ hmm. kí ni hadith náà òun náà ni hadith ànábì wa tó gbé kalẹ̀ látọ̀dọ̀ kí ni àgbà wa látọ̀dọ̀ ànábì wa látọ̀dọ̀ àkórí ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀ láti ìjọ tóbi mẹ́sàn-án mẹ́wàá sẹ́yìn àni anasin radiyallahu anhu anasin lọ́gbà wa kọ́nà báyìí ọ̀nà. sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam. yóò ń gbọ́ tí anabi ń sọ ọ̀rọ̀ náà sallallahu alayhi wa sallam. kí ló ń sọ. qala Allahu ta'ala. ó ní ìní tí mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ sọ̀rọ̀. yabna adam. àbí mi kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ sọ̀rọ̀. ọlọ́run ló fẹ́ sọ̀rọ̀. ẹ̀yin bí hadith yìí ni wọ́n máa ń pè ní hadith sọ̀rọ̀ kó ní sí. òun náà ni hadith tó ti fẹ́ di àyà Kùránì ta. ẹ̀yà ó kù díẹ̀ kó di kí ni ó ti àyà Kùránì ta kan nǹkan lọ́hùn tààlà ọlọ́run bá sọ̀rọ̀ fún inú ẹgbọ́ kẹkẹkẹ gbọ́ wọ́n máa dámà mú pè ọ́ mú pè wọ́n máa dámà ọlọ́run ní ń pọ̀ máa dámà hmm. ọlọ́run lọ dáa dámà ọwá ń pè wà pé ọmọ ádámà hmm. ọlọ́run ló dá ádámà ádámà ìjọ hmm. ọmọ ẹni kankan náà yábùnà ádámà láwọ́ àtẹ́ta níbi kọ̀rọ̀ bí áwùdó kọ̀tọ̀ ọ́yá wọ́n mẹ́ẹ̀dẹ́ ọwá gbé ẹsẹ̀ rẹ kọjá bẹ́ẹ̀ bó o ti ń forí ìrù lọ fà kódà ó tún fẹsẹ̀ fà á kódà ọlágbára débi pé ìtẹ́ńgbà tó tún fẹsẹ̀ tán lọ́wọ́ gbà ìpè tó rí tó gbé sí ma ẹni pé ó gbé sórí ó gbé sọ́wọ́ ó gbé sáyà ó tún pọ̀ sẹ́yìn ọwọ́ fẹsẹ̀ tà ìfúnra rẹ̀ fẹsẹ̀ rẹ̀ bá tó báyìí tó wá bá mi níwájú ìgbìnjọ́ rẹ̀ pé a máa sọ́mọ́ làkìtà ni láti ṣerékù bí ṣe á láti ṣerékù bí láti ṣerékù bí ṣe á ọ̀nà ní tọ́bọ́ wá díjọ́ àti ẹ̀sẹ̀ gbogbo nǹkan rẹ̀ ẹ̀sẹ̀ lóru hmm. wa ṣùgbọ́n gbà wá tú ẹ̀sẹ̀ tó fẹsẹ̀ gbé àti nítorí ọ̀fẹ́ yẹn pọ̀ àti nítorí ọ̀fẹ́ yẹn pọ̀ àti nítorí ọ̀fẹ́ orí pọ̀ àti nítorí ọ̀fẹ́ ọgbẹ̀ àti nítorí gbèsè dìkà àwa tù lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ. tó ṣe bí ṣe à. àbẹ̀bọ ní bẹ́ẹ̀ látó ṣe bí ṣe à ọ̀ ṣẹbọ kankan ọ̀ ẹ̀bọ ńlá àtẹ́bọ̀ kékeré àbá nínú ẹrù ẹ̀ṣẹ̀ tó gbé wà yìí. àtẹ́ ìtúkà bí kọ̀rọ̀ bí ha náà fẹ́ràn. ọlọ́run ní farabalẹ̀ fọkàn rẹ balẹ̀ tí tàwíìd ń bẹ lọ́dọ̀ rẹ̀ nìyẹn gbẹ́ni tí ò lẹ́bọ̀ ní kí ló ní onítàwíìd nígbé tàwíìd ń bẹ ní ẹrù rẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó wà ìpọ̀ àwọn alẹ́bọn ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ààrí ẹbọ ní máa jẹ́ tàwíìd hmm. ẹ̀ṣẹ̀ ilé jẹ́ tàwíìd ẹ̀ṣẹ̀ lè jẹ́ dáadáa tí àbá ti nínú sẹ́rí mọ́kànlá hmm. lágbára kọjẹ́ tàwíìd àwọn atú gbogbo ẹ̀rẹ́ wà wọ́n bá pé àrẹ́bọ kankan bẹ̀ ọlọ́ni la àtẹ́yí tó kà kó tó kó díwájú mi báyìí náà ni kàlùkàlù tí má gbẹ́sẹ̀ rẹ̀ yóò sì máa lọ gbẹ́sẹ̀ rẹ̀ and you did not associate any partner with Allah subhanahu wa ta'ala. Hmm. Allah will forgive you all the same. Hmm. àti ilé yìí ni tábàbí tó fẹ́ jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run wọn máa sọ pé èmi ò jẹ́lẹ́bọ̀ èmi ò jẹ́lẹ́bọ̀ ọlọ́mọdé ayé o ẹ má bà ẹ má jẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo wọn ní ọmọ káàkiri ẹ̀mí ní olùgbọ́. láti mọ̀ pé tẹ́ ẹ̀kọ́ bá ti wà ní ẹrù rẹ ọ̀rọ̀ náà lọ. anábì Ibrahim alayhi salatu wa salam ní sátò bá kọ́ra àyà 135. ọwọ́ sọ pé ní ọjọ́ lẹ́gbọ́ wà máa قل بل ملة إبراهيم حنيفا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين طبعا ده اسمه وما كان من المشركين يعني كان يكون اسمه وما كان من المشركين and he was not among the polytheistic. Ànábì Ibrahim ò sí nínú àwọn ẹlẹ́bọ ẹ̀tún lọ wáyà alẹ́ mọ̀rọ̀ ráyà 67 ọlọ́run lọ́dọ̀ pé máa kana Ibrahim yahudiyyan wala nasraniyyan walakin kana hanifan muslima wa ma kana minal mushrikin Eh, wà máa káàdà nínú al-mushriki Ibrahim yìí ti ní ẹlẹ́bọ ó di àná Ibrahim ò sí ní àwọn Yahudi kò sí ní àwọn Nasara kò sí ní ó fi ya pé àwọn Yahudi àti Nasara kí ló kọ wọn ẹlẹ́bọ ni wọn ẹjá tó lọ wọ́n sọ́tọ̀ lànà àm ayé àdàmù ti náà àná Ibrahim tó làmọ́ lẹ̀ kìí ní òsì ní ẹlẹ́bọ النبي إبراهيم توكي سورة الأنعام وآية 79 فإني وجهت وجهي للذي إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين بل أنا ندوى محمد صلى الله عليه وسلم ولا تكوننا ندوى دون يعني إبراهيم وما كان وما أنا وما كان وما أنا ندوى محمد ولا تكوننا سورة الأنعام آية 14 قل إني أمرت قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. الله رسولة يونس لك أنا أنا ولا تكونن نعم عن وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين Ẹ̀kẹ́rù ọba àwọn olùgbọ́ mi ò sọ́bá jẹ́ pé ọwà inú àwọn ẹlẹ́bọ lọ́mọ̀ pé olùrọ́nà lọ́njọ́ ìfẹ́mọ̀ àdíkò tí ó bá kún bẹ̀wọ̀. Àwọn ànẹ́jọ́ náà wọ́n bá ẹni wọ́n bọ́ pápọ́ sí kún bí ẹbọ yìí. Tòrí wọ́n mọ̀ pé oró ní wọ́n sì mọ̀ pé mọ́jì lè